وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد آه، السلام عليكم ورحمة الله وبركاته àsìkò wa ò yípadà sí ẹ̀yìn fọ́júrì n tó kàn ṣẹlẹ̀ ni pé ó fẹ́ rẹ ọ̀kan nínú àwọn màyà wa ni so wa nídìí láti mójútó wọn kí ọba dẹ́dà má ṣàṣe àlékún àlàáfíà fún wọn alhamdulilayi wọn ti bẹ́tà fún wọn kọ́láwọn má ṣàṣe àlékún àlàáfíà fún wọn àti gbogbo wa náà inshallah so táìmù wa ó sì remain ní ẹ̀yìn fọ́júrì títí di ten tí ìdí kan àbí kejì bá fà á kàn á try láti keep within that period náà. alhamdulillah gẹ́gẹ́ bá a ṣe sọ ní ìjókòó tí ó kọjá wípé ẹnìkan ò lè mójò kì í ṣòjò nìkan ẹnìkan ò lè dínà àsìkì mayàn a. Ah, àti àdínà àsìkì mami ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ kì í wá ṣe yẹn nìkan nínú ọ̀rọ̀ sọ́lẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ojú ọdún kan ojú tọdún kan lọ ọ̀rọ̀ tàbásìkì ìgbà kan kò dẹ̀ ju ti ìgbà kan lọ tó bá sí tàbó fẹ́ há kì í ṣe nǹkan kan lọ́fàá iṣẹ́ ọwọ́ wa ni tí ọba adẹ́dà sẹ́mọ̀ pé ọwọ́ rẹ̀ ni pàṣán wà bí gbogbo nǹkan ṣe wà lọ́wọ́ rẹ̀ tí ẹ̀dá bá fẹ́ ṣàyà kókó nàkí láti dẹ́rù bàdá wípé ọ̀lẹ́mi tó ń ṣe yìí o ọmọ mu wa lóríṣiríṣi ló fi sọ yìí pé wa yuhadhdhirukumullahu nafsa òun ọlọ́run ọba òun kìlọ̀ ara òun fún yín o òun ni àásá di ìbínú òun là á sá fún ló fi jẹ́ yí pé instant ṣẹlẹ̀ láyé Sayyidina Umar radiyallahu anhu òjò fẹ́ ọ̀dà fẹ́ dá wọn ò tẹ́ kí wọn. ó ní ẹja kún fún istighfar òun náà dẹ̀ ń ṣe istikfar istikfar wípé ká túbá lọ́kàn kí ni túmọ̀ títúbá ìsẹ́rí padà kú nínú tí ọba adẹ́dá ọ̀fẹ́ ká wá sádi pẹ̀lú tó ń fẹ́ torí ìjọba adẹ́dá sọ ni wípé wa sàmáàhí rizqukum wa ma tu'adu gbogbo pèsè yín sámà lọ́wọ́ àwọn lọ́dọ̀ òun o wà má tó adú àti gbogbo ohun tí òun ṣe lálùkáwà ní fún yín ọ wá ń ṣàlàyé fún ọ ní walaw anna hadha alqura amanu thumma taqaw la fatahna alayhim barakati minas sama tí àwọn èèyàn àwọn aráàlú tí a bá gbọ́ bá adẹ́dà gbọ́ ni tí èsì pé wọ́n gbára ti nǹkan míì yàtọ̀ sọ́ba adẹ́dà. So kì í ṣe pé wọ́n ń páyà nǹkan míì yàtọ̀ sẹ́gbẹ́ adẹ́dà tí wọn ò ké gbàmí gbàmí lọ bò míì yàtọ̀ sọ́gbẹ́ adẹ́dà wọ́n wá páyà ọba adẹ́dà èyí ni wípé wọ́n ń pa òfin rẹ̀ mọ́ ó ní ṣe lè ìpáyà ọba adẹ́dà ni wípé kí ó ní àṣe lè àṣe ọkàn lè fẹ́ takò Allah subhanahu wa ta'ala fi sọ wípé. وأما من خاف مقام ربه orí ẹni tó jẹ́ wípé wọ́n wò wípé ṣé kò rí mi ni ó rí mi ọmọ tí mo rò ọgbọ́n tí mo sọ orí tí mo sè torí wípé ọmọ pọba rẹ̀dà rí òun yìí ìkápá rẹ̀ ló ń dẹ́wà wà ní anáfẹ́ ẹnìláwà ọ wá kọ̀ fún ẹ̀mí rẹ̀ yìí pé kó ṣèfẹ́ nú ó ń ṣe ń tọ́ba rẹ̀dà yàtọ̀ sí pé ilé ayé ń bí ó rọ̀ lọ́rùn Allah subhanahu wa ta'ala sọ pé fa innal jannata hiya al-ma'wa yóò wá ẹni ní ti bí ẹ̀san gangan ọ̀hún lọ́wà bó ṣe pọ́n wa lé ń bí pẹ̀lú ìtìjú ó tijú ọba adẹ́dà Allah subhanahu wa wà fún un náà lápọ̀nlé yóò fi sílé àpọ́nlé kọ́lọ́ mọ́sá àṣírá sínú ilé àpọ́nlé but Allah subhanahu wa ta'ala ó fi ó tún fi kún náà yìí pé fáàmà mà ń tọrọ ṣùgbọ́n ní tọ́jọ́ yìí pé ọ ń kọjá àlọ́ba dẹ́dà wà á sọ̀rọ̀lẹ̀ hayata dúnìyà ó jẹ́ kí yìí nìṣòdo tayé kó kó direct ẹ̀mí òun ìfẹ́ náà fa innal jahima hiya al ma'wa yàtọ̀ sí pé ilé ayé ń bí yóò ní lára kò ní gúnlẹ̀ sí bùtí ayọ̀ inú náà ni ó gúnlẹ̀ sí kọ́nà ọ̀yà ọ̀yà Allah subhanahu wa ta'ala sọ wípé walaw anna ahla al-qura amanu thumma taqaw táwọn aráàlú tí wọ́n bá gbọ́ ọba adẹ́dàgbọ́ ni tí wọ́n wá ń pa òfin rẹ̀ mọ́ lafatahna alayhim barakati minas á ṣílẹ̀kùn kẹwàá fún wọn láti sánmà ọlọ́run ó ṣe ìgbésí ayé wọn ní gbẹdẹmukẹ nínú àyà ni wọn sọ pé wa alla wistaqamu ala tariqati la asqaynahum ma'an ghadaqa tó bá jẹ́ wípé wọ́n dúró déédéé lójú ọ̀nà tó bá adẹ́dàfin ńlá Muhammad sallallahu wa sallam bó ṣe yẹ kí wọ́n dúró déédéé ni á ṣègbésí ayé wọn ní gbẹdẹmukẹ nǹkan rọ̀ wọ́n lọ́rùn ìrọ̀rùn ọba wọn ìrọ̀rùn ní gbogbo ẹ̀ àwọn iṣẹ́ oníṣẹ́yìn yóòkàr àwọn sọ gbogbo ìgbà yìí pé orílẹ̀-èdè wo ló tẹ̀lé ọlọ́run ọba jù láyé nísìn kọ̀pamọ́ kódà bí yẹn bá fẹ́ sábòsí kọ̀pamọ́ mamlakita arabita saudiya kọ́lọ́wọ́n bá kọ́ bá aṣọ kọ́ bá fi dáàbò bẹ̀ sí síbẹ̀síbẹ̀ gbogbo bí nǹkan ti dojúrú tó yìí ìfọ̀kànbalẹ̀ àti kí nǹkan ó rí bó ṣe yẹ kó kọ́kàn balẹ̀ sí pé ah ìfọ̀kànbalẹ̀ ń bẹ ń bí ó wà ń bẹ jù anywhere lọ standard tá à ń rí kò tí ì tó ń tí ọba adẹ́dà là fojìṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam torí àti bá standard yẹn a máa ní náà ní gbogbo gbà but kò síbi kan láyé tí tí tó tó ti tí ibi kan tó tó ti tibẹ̀ kọ́lá ọmọ bá kọ́ bá bẹ̀jẹ̀ kó kọ́ bá kóró sí dáadáa kọ́ bá kọ́ wọn máa ṣe náà bíi àbá ní ìpáyọ̀ ọlọ́run ọba tá ń tẹ̀ lófin ọba dẹ́dà bí ọlọ́run ọba ṣe máa ṣe gbogbo ẹ̀ nìyẹn torí pé kí ni kọ̀bẹ́nì kankan wa tán tí ń bẹ láàrin wa tiẹ̀ òun kí ni ẹrú rẹ̀ la jẹ́ òun lọ́ba wa àwọn tó bá pàtàkì tó pọ́nlé jù lẹ́dà torí bí wọ́n ṣe súnmọ́ ni torí kí pòfin rẹ̀ mọ́ ni àwọn màláìka kí lọ́ba adẹ́rà sọ nípa wọn ó ní gíláàzù shidad máa nìyàn gíláàzù shidad wọ́n wọ́n gbàngbàngbàngbà wọ́n tọ́wọ́ tí wọ́n bá tọ́lọ́wọ́n bá bára wọn sí subhanallah láti fi àpèjúwe gbígbàngbàn wọn láti fi hàn jibril alayhi salam gbàtó jíṣẹ́ lásán aslam ju rẹ̀ bó ló ṣe sọ ó ní gbàtó open up fún jíṣẹ́ lásán aslam bó ń ṣe jẹ́ ibi ẹsẹ̀ rẹ̀ ń kan àríwá orí rẹ̀ ń kan gúúsù ìyẹ́ apá rẹ̀ kọ̀ọ̀kan ó ń kan ìwọ̀ oòrùn àti ìlà oòrùn débi pé bí ìgbà tí èsújú ṣẹlẹ̀ ni ìyẹn mélòó ló di ṣe náà sọ́nà lónìí six hundred wọ́n wá distance ti ń bẹ láàrin ìyẹn kọ̀ọ̀kan sí kejì olótó sánmà sílẹ̀ rẹ̀ kò nọ́mbà wọn ó ní lẹ́bẹ́ lẹ́bẹ́ ẹgbẹ́ ẹ̀yẹ rẹ̀ kan báyìí tọ́lọ́n bá wọn sí ibì kan wípé kọ́ lọ pàbẹ̀rẹ̀ ẹgbẹ́ rẹ̀ ń tọ́ bá fi ki orílẹ̀-èdè yẹn mọ́lẹ̀ yóò yí po báyìí so tí ọba rẹ̀dà máa sọ pé gíláàsì ń ṣe dáadáa kó fún wa ní òye bó ṣe jẹ́ ṣùgbọ́n bí wọ́n ṣe gbàngbàn tó yí o la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'maru subhanallah wọn ò ní fìgbà kan ṣe ọba adẹ́dà ntọ́ba adẹ́dà bá pa wọ́n láṣẹ ni wọ́n ń ṣe òjíṣẹ́ náà sọ́ra sọ́ra mi sọ pé atẹ́tẹ́ sàmáà. وحق لها أن أن تعد ìnira ń bá sánmà ó dẹ̀ tọ́ sí kí nara ọba báwọn màláìka ṣe pọ̀ tó ní sánmà kò sí ibì kan tí ẹsẹ̀ gbà wọ́n lọ sùjádà ètò wọn sùjádà wọn sùjádà ètò wọn rúkú wọn rúkú ló fi sọ wípé ha tí ẹ bá mọ tí mo mọ ni tàbí ẹ gbọ́n tí mi ń gbọ́ ẹ̀bá ti lè jẹun sàbí tọ́gbà ẹ̀gbà wáyé wa ni ẹ̀bá bọ́ sínú pápá ni ẹ̀bá máa sunkún. náà àwọn màláíkà àwọn wo ni wọ́n súnmọ́ jù nínú ẹ̀dẹ́ ènìyàn àǹbíyà sá pàdánù àwọn ànábì ọlọ́ọ̀bà àwọn aránṣẹ́ rẹ̀ kí ni mìzáyà wọn wọn ò ní pa òfin ọlọ́run ọba jẹ in any way wọ́n ń ṣe é ju àwa tí wọ́n rán wọn sí wọ́n ń ṣe é ju wa lọ. Ah! òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam gbà tí ó di pé ó dìde lóru dé ẹsẹ̀ wú ah! kí ni tí wọ́n sọ fún yàrá aisha radiyallahu anha ni ah tó ń ti bọ́lọ́wọ́n ọba ti dáríjì ọ̀tó náà tó jẹ́ pé ọ̀ lẹ́sẹ̀ kankan wàhálà sí wa pọ̀ báyìí kí ló fi dáhùn ó ní ṣé kó wọn má jẹ́ abdani shakur kó wọn má jẹ́ ẹrú tí dúpẹ́ tèmi ti jẹ́ tó fi pọ́n mi lé tó báyìí mo gbọ́dọ̀ fọpẹ́ hàn láti ṣe kí ni láti máa ṣe pẹ́pẹ́ ń fúru fún un ó fi jẹ́ pé àwọn tá a jẹ́ mùsùlùmí tí a ti jẹ́ náà ní ká máa rò tọ́lọ́run ọba fi ṣàwálẹ́ṣà nínú àwọn ẹ̀dá rẹ̀ tó fi pọ́n wálé pẹ̀lú jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam so n táwọn ẹ̀dá yòókù bá ń ṣe kìwé kò gbọ́dọ̀ jẹ́ n tá n fi ń ṣe òṣùwọ̀n táwọn ó fi ṣe tiwa rárá ojú ọ̀nà wa yẹn bó o ní tiwa sí rírin láàmà láàmà lé sọ pé wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada 'ala an-nas wa yakuna ar-rasulu 'alaykum shahida ní ìjọ modal ìjọ in mathematics you have the mode you have the mean tó jẹ́ wípé èyí tó balance ìjọ tó balance lórí gbogbo nǹkan gbogbo nǹkan rẹ̀ ìwọ̀ntúnwọ̀nsì ni gba tí nínú àwọn apá kan àwọn àṣàbí wọ́n lọ sílé ìjíṣẹ́ lásàásílà wọ́n láwọn fẹ́ máa bó ṣe máa ń lo òru rẹ̀ káwọn fi tiẹ̀ kọ́ ṣe ìgbà wọn gbọ́ wọn wò pé ah, kò jù báyìí náà lọ kò jù báyìí náà lọ ọwọ́ ọ̀kan nu wọn wá sọ pé ṣe wọn pa nàbí lòun tiẹ̀ tọ́ òun tóun o gbogbo òru lòun wọn máa fi òun máa fi dìde ọ̀kan ní òun tóun òun ò tiẹ̀ ní sínú ni láéláé lọ wọn máa bá wẹ̀ ni ẹ̀kẹta ní òun ò tiẹ̀ ní fẹ́yàwó àbúrò fẹ́yàwó òun làbúrò ní ntí ó kọ di fún téyìn òfin ní sílọ́ọ̀n bó ṣe fẹ́ gbogbo ẹ̀ lòjíṣẹ́ national islam gbọ́ kò dẹ̀ gbọ́dọ̀ dákẹ́ lórí tí ò rí bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí wọ́n bá sọ létí rẹ̀ tí ò correct ó mú ní tí a bá ṣe níṣẹ́jú rẹ̀ tí ó sọ̀rọ̀ ẹ̀ tí ó takò ọ̀rọ̀ ìṣesí sunan ó ní mọ́gbọ́n tẹ́ ń sọ̀rọ̀. èmi tẹ́ rí màmá dìde lóru màdẹ máa sùn màmá gba àwẹ̀ màdẹ máa túnu èmi ń fẹ́ obìnrin o ẹni tó bá wá yapa sí lànà tọ́lọ́wọ́n bá fi rán mi ojú ọ̀nà téèyàn rìn téèyàn fi rálì jẹ́ ńlá wọ̀ nìyẹn fọlẹ́sẹ̀ mímu kò sí lára ojú ẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà ni o nítorí náà kò ní garanti àlìjánà mùsùlùmí gbọ́dọ̀ máa ń gbogbo ìgbà wípé ojú ọ̀nà tó ń lọ́nà tí gbogbo àwọn èèyàn bá ń sọ wọ́nà wọ̀nà tàbí wọ́n bá ń ṣe nǹkan kan tí kò wọ́n máa béèrè ní wípé kí ló sunwọ̀n nínú ìṣesí mùsùlùmí tàbá nílùú ilé tàbá ń demonstrate tàbá ń sọ̀sọ̀kúsọ̀ à ń dá kún wàhálà ara wa ni tó jẹ́ yí pé subhanallah ó lè fa ewu wá ìṣẹ́nà sàlám sọ pé mamina ami ọdún kan ò sí bí akthara mataran min ami pé òjò ọdún kan ó wá tọdún kan lọ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ walakin Allah yusarrifuhu bayna khalqihi haythu yasha ṣùgbọ́n ọba alẹ́dà Allah subhanahu wa ta'ala ó ń tóni ó ń fánká láàrin àwọn ẹ̀dá rẹ̀ bó bá ṣe fẹ́ òjíṣẹ́ lára sílẹ̀ wa ka àyà yìí ó ní walaqad sarafnahu sarafnahu baynahum liyadhakkaru a pín láàrin wọn a ṣe bó ṣe wù wá liyadhakkaru kí wọ́n lè bá a sì rántí pé a àwa lọ́ba tí ń pin àwa lẹ̀dá sábà àwa lẹ̀dá sádi kì í ṣe lẹ́yìn nìkan wọ́n wá nínú ẹgbà wa mi tí ó sọ yìí pé ọ̀rọ̀ tẹ́ rí laysa min sana bí amaru min ukhra ọdún kan kọ̀ọ̀kan jọ ọdún kan lọ tàbí kó dẹ̀ jọdún kan lọ walakin Allah qasam hadhihi al-arzaq ọlọ́run ọba ó pín ọrọ̀ yìí ni ntí ẹ̀dá kọ̀ọ̀kan ó ní faja'alaha fi sama'i dunya ó wá fi sí sánmà yìí fi hadha al-qatar ó fi sínú òjò tí ń rọ̀ ìkẹ́ tí ń rọ̀ láti sánmà yanzil minhu kulla sana bìkẹ́yìlì màálù wọ́wọ́sìnà màálù ọdún kọ̀ọ̀kan òǹdíwọ̀n tó bá yẹ ọlọ́run ọba máa sọ kalẹ̀ ní bọ́ bá sì yẹ wàyídà amílà káwọn bìlìmà á sí hawalọ́láhù dálíkà ilà gáírì tí àwọn àwọn èèyàn tí wọ́n bá ń sẹ́ lọ́run tí wọ́n bá ń ṣe tí ò tọ́ hawwalahu ila ghayrihi yóò wá tì í lọ bòmíì tí ò ní fi dọ́wọ́ àwọn wọ̀nyí fẹ̀yìn asọ jami'an sarrafallahu dhalika ila fìyàfi wọlbìhà tọ́ba yẹ pé gbogbo wọn ni wọ́n wá yẹ lẹ́sẹ̀ ní ayé ẹni tí ń ṣe kókó nàkí wọ́n di aláya kókó nàkí ọba adẹ́dàá ó ti àwọn ọ̀rọ̀ yẹn lọ bọ́ bá sójò ni yóò ti lọ sínú odò tàbí nínú gbó tẹ́dá òfin ní rí tí òfin ní ráǹfààní rẹ̀ àmú instance wa tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam wa wọ́n ní èsújò ó ṣẹlẹ̀ níjọ́ kan nígbà tí èsújò yìí ṣẹlẹ̀ ẹnu ọlọ́run ọba kan wá gbọ́ lábẹ́ ìsújò yẹn wípé ìwọ òjò má rọ̀ sí ibi tó ti sú yìí o lè rọ̀ sí oko lágbájá ẹ̀rọ ọlọ́run bá yẹn wá ń tẹ̀lé ìsújò torí wípé atẹ́gùn lágbára ju ìsújò lọ so atẹ́gùn wa ń ti ìsújò yẹn ó ń ti kó ó ń ti títí títí ó fi ti dé ibi ìpele kan ó rọ̀ síbẹ̀ gbà tó rọ̀ síbẹ̀ òjò yẹn wá sàn wọnú canal ó wá ń sàn lọ ibi tó ti ń sàn lọ ó wá ń tẹ̀lé títí títí tó fi débi oko ẹrú ọlọ́run ọba kan tó wọ́n mọ kankan tó ń ṣẹlẹ̀ ntẹ́ ẹrú ọlọ́run ọba yẹn kàn ṣe òun kàn fi kíní fọ́ọ̀kì òun fi ń direct omi yẹn sínú oko rẹ̀ ni láti mú lò bí tó ti sú ẹ̀wọ̀n bí tó ti rọ ẹ̀bí tó dé sí wọ́n wá ń ya ẹrú ọlọ́run lẹ́nu wọ́n wá ń béèrè lọ́wọ́ olóko yìí dákun kí ló kọ yẹ ma kọ ọba dákọ rẹ̀ ọwọ́ afọ́kà ismailẹ́lì sẹ́miahu ó kọ tó gbọ́ lábẹ́ ìṣújò yẹn ó ṣe déédéé tí ẹni ìsọkójú kò ẹni wá ń bi léèrè pé kí lọ́ọ́ máa ṣe ó ní kò sí tó máa ń ṣe ju wípé tí nǹkan kò ì bá ti rẹ́dì ètí òun ó tún gbìn òun yà sẹ́gbẹ̀ kan ètò òun ó jẹ òun yà sọ́tọ̀ àwọn ẹbí ará àti àwọn aláìní gbogbo òun ó tún fún wọn ní tiwọn náà torí kí ni ìjíṣẹ́ lásán àṣọlámsì ó ní ẹ̀bẹ̀ ọkọ̀ àìní dùáfà na fi riwaya ikùn ẹ tẹ́tí sí ọ̀rọ̀ mi ẹ bá ń ṣe àmójútó àwọn ọ̀lẹ inú yín opó ọmọ òrukàn ẹni tí ò ní tọ́ hámú fún wọ́n ní fa innama tunsaruna wa turzaquna bi du'ahi du'afaikum subhanallah ọkọ̀ mọ̀kàlọ̀ sọ́lá sọ́lá sọ́lá ntọ́lọ́wọ́n bá ń fi máa mú ìrànlọ́wọ́ abáyín. tàbí tí máa fi rọ̀ yìí lọ́rọ̀ tí nǹkan bá sí àdúrà àwọn ọ̀lẹ́ yìí ni o bọ́yá opó tí ọ̀rẹ́ àwọn pé kò sẹ́ni tí ó gbọ́ bùkátà tàbá mọ orúkàn nínú ilé wọn ọwọ́ nǹkan ó gbé e lọ ó láti láti fi nǹkan kan kún kò dìgbà tó bá ṣàdúrà ó tiẹ̀ dunnú pé ẹ́ tá a ti rò yí pé tá a ti fẹ́ já kàmùnà ìwọ náà ní já kàmùnà níbi dáadáa gbogbo àwọn nire tí wọ́n tọ́lọ́wọ́n bá jẹ́ wọn mókè tọ́lọ́wọ́n bá fi pọ́n wọn lẹ́nu masalan as-Siddiqul Akbar radiyallahu anhu Abubakar Siddiq radiyallahu anhu Sayyidina Umar radiyallahu anhu ó ní táwọn bá ti kásù bá tán gbogbo gbà sàsàrè jáde yóò disappear níbo ni máa lọ bọ́ wa dijọ́ kan lọ́wọ́ ni ibi tí máa lọ lẹ́nu tọ́ba ti sáré jáde èmi náà ọ̀rọ̀ máa tẹ̀ lẹ́yìn tẹ̀lé lẹ́yìn ọ̀hádé inú xeyma kan sẹ̀yìn abọ́kà ti lọ bẹ̀ ó ti jáde ó ti kú ọba yà arúgbó yìí kò lè ṣe nǹkan kan kò lè rí nàgàn tààrà sẹ̀yìn abọ́kà gbalẹ̀ bẹ̀ yóò tọ́jú bẹ̀ yóò fún ọ ní tí wọ́n jẹ yóò ṣe gbogbo gbẹ̀ bàtí wọ́n bá ṣe tán ní ọ̀sọ̀ fún ìyá yẹn pé òun ti ń lọ ìyá gan ọ̀mọ ń tẹ̀sí nítọ́ ọlọ́run ó gbà sí fún ọ ọlọ́run ràn ọ́ lọ́wọ́ sí kò ràn lọ́wọ́ sí kò gbà sí fún mùsùlùmí ìkọrin bámúbámú la yó àwọn ọmọ pé ebi ń pọmọ ẹnìkan kì í sì kì í sì rò rí mùsùlùmí nígbà tó sàn tó sàn ń ṣiṣẹ́ kí ló rú ń wò mùsùlùmí yìí ronú bẹ́ẹ̀ lá tí nǹkan bá ti tó bá ti lé fúlù tẹnìkan ò gbé pẹ́ẹ́lí ju tẹnìkan lọ ìwọ tó bá gbé pẹ́ẹ́lí ní ẹ̀fọ́ rọra máa sànú àwọn tí orí pé ó kú káàtó tiẹ̀ gan ò ní kẹ̀rẹ̀ Allah subhanahu ó ní nínú tí mú ká dùn àgbà kọ́rọ̀ ọ̀rọ̀ ẹ̀ ní wípé kéèyàn dùn ọmọlàkejì nínú nínú ọ̀nà tí ọlọ́run ọba máa fi kẹ́ ẹ̀dá ni òjíṣẹ́ náà sílá wa sọ wípé tọ́ba ti di gbọ́rọ̀ rí báyìí èyí èyí wò ó wípé ah, kọ́ wa fún ọ má tó bá ní bó ṣe lè tó o bá fún ní five hundred naira nígbà míì bí ìgbà tó jẹ́ pé subhanallah torí pé kí ni ilé ti fún débi wípé five hundred naira yẹn tó bá yẹ pé búrẹ́dì lọ́ra tó dẹ̀ pọ̀nkán sí àwọn ọmọ sọmọ pé kò sí kò sí nínú dáìrì tiwọn wọn ò tí ẹ fẹ́ gbọ́ ni kí ni jẹ́ bẹ́ẹ̀ kò sí kẹ̀ ọmọdé ò fẹ́ gbọ́ yẹn gbogbo ibi tó bá wà wà kò ní wọn lára tí wọn sáré wá pé dáàdi èmi ń pa wá èmi náà ń pa wọn ní lóòótọ́ ìwọ lè fẹ́ ṣe zúdù tiẹ̀ o láti aṣọ́gbọ́lọ́ ọgbọ́dọ̀ fún wọn ní ẹ̀tọ́ tiwọn. nínú tí wàá máa ń ṣe òjò ó ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ẹ̀ṣẹ̀ yẹn dá nílùú ètí ṣe òjíṣẹ́ lásán àṣìlám sọ ó ní tá a bá ti pé òṣùwọ̀n ẹ̀kọ́ sọlmìkíyàd tó di wípé a òṣùwọ̀n olúkálùkù bí ọba lu pẹ́rẹ́gì ń dì yọ wọ gbọ́kàndá sí kì í dẹ́ ṣe yìí nìkan wọ́n lè jẹ́ civil servant ọdọgbọn sí ọba ti lọ sáìn náà nìyẹn yọdẹ kú àbọ̀lẹ̀ pé kí wọ́n sáìn fún un báńbáwọn àpé sùn tàbí wọn gbéṣẹ́ fún ni à ń ṣe màdàrú rẹ̀ àdẹ̀fẹ́ gbowó pé tẹ̀tífìf wọn fún wa ni wọ́n tẹ́ alásọ́ wọ́n yìí nílé mu tẹ̀fífì kò wá fi máa ń gbà wọ́n ni alladhina dhaktalu ala nnas tí àwọn bá fẹ́ gbà lọ́wọ́ èèyàn wọn ò ní gbẹ̀dín o wọ́n gbà pé ni wa idha kaluhum aw wazanuhum yuqsiru ṣùgbọ́n tó bá jẹ́ yí pé àwọn ni wọ́n fẹ́ wọ́n fẹ́ mú sáfíìsì sí wa wọ́n ṣàbòsí kì í ṣe níbi ìwé nìkan nípa ọ̀rọ̀ sísọ gan ntí tí a bá sọ sí ọ tí ọ bá bá ọ̀run jẹ má sọ fún ọmọ kejì ntí a bá ṣe sí ọ tó jẹ́ pé yóò yóò yóò pé ah agbẹ́yàdè sí báyìí sí wọn náà ló ṣe sí i gbogbo ẹ̀ ló pọ̀ káàkiri báwọn òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣìlá ní tá a bá ti pé òsùn wọn báyìí àti màpẹ́ṣẹ̀ ni àbúrò ẹ̀kọ́ kí ló sọ ó ní táwọn àwùjọ ọba ti pé òsùn wọn òkúdù bí sinin ọlọ́run fi yàn já wọn wọ́n mọ́ni olùkọ́tọ̀ ọlọ́run ó ṣe òjò mọ́ wọn ọ̀dà sẹ́yìn ò mú ẹ̀tọ́ wá ilé ẹ̀tọ́ wò zókò wọn náà tọ́ wò ẹ̀yin náà ẹ̀tọ́ wò kẹwò ní ṣe é eléyìí ló fi pàtàkì Sayyidina Umar radiyallahu anhu ìgbà tí ó fẹ́ há báyìí kí ló ṣe ó ní ẹ̀yin èèyàn o ọ̀ya ẹkún fọ́pọ̀lọpọ̀ istighfar torí pé ọba adẹ́dà sọ yìí pé wa qultu astaghfiru rabbakum innahu kana ghaffara mo ní ànábì tí ọba adẹ́dà rán ó ní mo sọ fáwọn èèyàn mi ẹ wá foríjì ọba yín innahu kana ghaffara ọba tó jẹ́ ọba tí máa foríjì yẹn ni àwọn sálàfù ní òun ní kọ́kọ́ foríjì yẹn kéèyàn tó wá foríjì yẹn òní kọ́kọ́ túbá fúnyà kéèyàn tó kéèyàn tó lè ṣe túbá òní kọ́kọ́ sẹ́rí padà wá báyà kéèyàn tó ní lọ́kàn pé ó sẹ́rí lè bà ìwọ ọba tó jẹ́ báyìí ṣàforíjì fún sẹ́rí padà sí mi torí wípé kí ni aburú èé nínú tí máa fà á òun lẹ̀ṣẹ̀ ó dẹ̀ mú kó àyàfi pẹ̀lú kéèyàn sẹ́rí padà gba ìpẹ́ wa foríjì wa kásìtìlì istighfar ló fi jẹ́ igbe kò sí tí máa tètè mú kí ọrọ̀ kó tètè nǹkan kí ìdẹ̀kùn tètè bẹ́dà bí rẹ̀ ọ̀gbọ́lọ̀ istighfar sheikh islam ibn taymiya oní tí bá wà òun bóòlù òun tẹ̀ ṣe fẹ́ yẹn ju àwọn àwọn àbéèrè àwọn issues tí ò òun kì í sì far mọ́lẹ̀ nígbà míì wọ́n ṣọgọ́rùn mẹ́ta nígbà míì ó lè pé òun ó ṣètò bí ẹgbẹ̀rún kọ́lọ́wọ́n bá tó sọ pé yes mo dé yọkàn máa wá ni yọ máa wá ni yọ máa wá ni tí ẹ bá ṣe bẹ́ẹ̀ subhanallah àfi bí ìgbà tí kì í ṣèyàn ah ọ̀gọ̀rọ̀ gbèsè ayé rẹ̀ ẹ̀wọ̀n ló ti lò ètò lò nínú ẹ̀wọ̀n pọ̀ ètò ló ń ta lọ síbẹ̀síbẹ̀ subhanallah àkàtúnkà onítìrà rẹ̀ tó yẹ pé wọ́n àmọ́ wípé ah, ah, àtàwọn ọmọ kéwò rẹ̀ gan tí a bá wẹ̀ wọ́n sheikh islam thani yaani ibn qayyim jawziya àbí ibn kathir wọn náà bá wọn gbogbo ẹ̀wọ̀n yẹn lórí kíni lórí wípé ntí òjíṣẹ́ lásìlá àlọ́ sọ kò ṣe é negotiate tó bá ti pa ń pa á níta sọ ni wípé ọba gbà mú mọ́ ọlọ́run ìgbà náà yàtọ̀ sí sísìn pé kò sí solution fún wàhálà ẹ̀dá àfi ká sẹ́rí padà ká tẹ̀lé tí ọba adẹ́dà fi hàn jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ní innahu kana ghaffara yursil as-samaa ilaykum midrar ilaykum midrar yóò sọ ìkẹ́ sánmà òjò ọ̀rọ̀ ọlá yóò sọ̀kalẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ torí tó bá ti di wípé àwọn aráàlú wọn ò pé wọ̀ nínú tó yíṣẹ́ lálàásọ́lá sọ pé àtọ̀ sí pé òjò àtìyàn tí wọ́n máa bá wọn jà tí òjíṣẹ́ lálàásọ́lá ní ọlọ́run ọbọ̀ fi ìyà jẹ wọn wọn làwọn olórí wọn wọn ya wọn ya pápá ń àwọn wọn ó burú jò kété lọ ọ̀bọ yóò wúlò jù wọn lọ kí lẹ́ni tà ń fi àwọn gbẹ̀ngbẹ̀ àwọn bá ń sọ̀rọ̀ nípa òkè tí wọ́n ní ajẹ́ lójú enílé yóò jẹ́ yọ bàjẹ́ ọ̀bọ ńkọ́ tó bá wọkọ yóò jẹ́ jẹ kújẹ yóò yàgbẹ́ ẹbẹ̀ yóò fọ̀nká sáwọn tí wọ́n ń bẹ́ ń bẹ̀ nísìn fún òbúrú jẹ lẹ́yìn lọ kó ní bí èèyàn kan máa kó bí náà ẹbí rẹ̀ gan ò jẹ kọ̀dà náà ọlọ́run bá ti kàdí tọ́mà sáré hilbasira ọlọ́run bá ti fọ́ lójú kò tí ẹ rí wọn tí ẹ lórí kò tí ẹ wúlò oúnjẹ orílẹ̀ ọkàn tí náà àdánwò ọba adẹ́dà ṣé ẹlẹ́ni sí tọ́ba adẹ́dà ok nínú yín náà láàdẹ̀ sí kò wá sí solution fún tọ́ba lóhun tó wọn ṣé kí ọlọ́run ò ní gbà torí ń tẹ́ deserve tí wọ́n là mú kí ni tá a fi bọ́m̀bẹ̀ ìsẹ́dípadà fún ọba adẹ́dà torí pé kí ni òun lọ bá onífinísípò ọkàn àti gbogbo nǹkan ẹni tó fi sípò àti ti gbogbo wa ọwọ́ rẹ̀ lọ́wà tí wọn bá fẹ́ ṣe gan yóò tì wọ́n àwọn ó rò pé tara àwọn làwọn fẹ́ ṣe yóò dẹ̀ máa jẹ́ tara àlù látara pé kí ni aráàlú ń ṣe tiẹ̀ òfin jẹ́ pé kí ni ọ̀tẹ́ èèyàn ọlọ́run lè pọ́n sí yàn lọ lọ lọ lọ lọ lọ ọyá lọ lọ lọ gbé dìde obìnrin náà èdè ọkọ rẹ̀ òun wà ní medical line. ọkọ rẹ̀ ó ṣe àwọn kejì ní tó ṣẹlẹ̀ wà kìí yà lélẹ́yẹ lẹ́kọ̀ọ́ bíi. ọ wá lọ báwọn ẹlẹ́bọ tí wọ́n ń pera wọn lálàfáà yìí pé òun fẹ́ kí arábìnrin ọ̀kan ní méjì ni ìmọ̀kókú tàbí kọ́ ya wèrè kó rìn lọ kí ni wọ́n fi ṣe wọ́n ní omi tí wọ́n bá fi wẹ òkú ní kọ́ lọ wá wá níbo lòun ó ti rómi tí wọ́n fi wẹ̀ kú ọ wá wò ya rẹ̀ síbi stroke ní ṣe medical line lòún dẹ́wà kí ni kóhun ó ṣe òun kò gún lábẹ́rẹ́ kí àyàn kú dànù ibi tí a máa ń dìwẹ̀ òun rò sọ̀hánàlá ìyá tó bí ní ọmọ tó bí ní ni o ọmọbìnrin wọ́n ṣe gún alábẹ́rẹ́ ní stroke bá lọ ìyá bá dìde tó gbé ìyá dìde nìyẹn kí lọ́kàn láwọn bá ń bẹ̀rẹ̀. yàyà fòdìdé ni ló takìtì alhamdulilah ọba iṣẹ ọba ọba alẹ́dàá ni ah instances wà bẹ́ẹ̀ ẹgbẹ́ poison fún yẹ̀yẹ́ mu kó o jẹ́ kínní wọ́n lè gbé fún mu lọ́ba dìde gánà ìtò làǹtì ẹ̀ ni allah ni ntọ́ bá wù ní í ṣe ntọ́ ntọ́ wù ní í lò ló fi jẹ́ yín pé òun lè ń pa sáàdì wàyùmdídìkún bí amúwálé wàlbẹ̀ní wàyẹ̀jẹ́ alẹ́kùn jẹ̀nàtì wàyẹ̀jẹ́ alẹ́kùn manihárọ̀ wọ́n ni máa dákun látàrí júnà lìláhi wàkọ́rọ̀ wàkọ́dẹ̀ kọ́lọ́kọ̀kùn bàtúwọ́rọ̀ subhanallah ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا ta ló mọ ọ̀rọ̀ sọ tó ọba adẹ́dà ta ló máa gbé kalẹ̀ bí rẹ̀ wọ́n tẹ́ bá kún fún istikfar yàtọ̀ sí pé wọ́n rọ̀ yín lọ́rọ̀ àwọn odò yín ó sùn wá padà kí ló dé tí ẹ tí ẹ fi nírètí sí òun ọba adẹ́dà ẹ wo bó ṣe bó ṣe ń dá ẹ̀dá yín láti mú omi lọ́gbọ́lọ́gbọ́ ó dẹ̀ jẹ́ kìkì ó di bá a ṣe ẹran. ojú yọ ń bẹ̀ ara yọ ń bẹ̀ orí yọ ń bẹ̀ gbogbo yọ ń bẹ̀ odílé ayé ò lè ṣe nǹkan tó jẹ́ pé nígbà yẹn bá fẹ́ fi ọ́ ṣe lọ́wọ́ kan wọ́n dẹ̀ ń rí ọbọ̀ títí títí tí ìwọ náà wá dé olódì ló ọba dẹ́dà báyìí nìkan ìmọ̀ ṣe àlékún ìmọ̀ ni dẹ̀ máa ń ó máa ń lé aburú jìnnà sílà ẹrúbìnrin ó ní maso wọ́n ti ṣe gbogbo àwọn àwọn rukiyat ọlọ́run ọ̀bọ̀ ní kí ó fẹ́ gbọ́ kí ni tálíjànù fi fò jáde lára rẹ̀ òun wò wípé ah, ṣé òun ò ní bá kínní lọ báyìí àfa súnà tí wọ́n gbé lọ sọ́dọ̀ rẹ̀ ní tọ́lọ́hún bábá kádàrà torí gbogbo nǹkan ọwọ́ rẹ̀ ló wà òun ní máa ṣe ìtòwò nítorí bá dẹ̀ ṣe òun ló tóbi ju gbogbo nǹkan lọ ó wá ń ṣe àpèjúwe títóbi rẹ̀ ó ní ó wá nínú ẹgbà wa wípé ṣóorí bí ilé ayé ṣe tó yìí bó ṣe fẹ̀ tó ó rí bí òkà tá a jù sínú pápá. pápá tá ìpìlẹ̀ àtòpin rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ sánmà àkọ́kọ́ bí sánmà àkọ́kọ́ ṣe rí lẹ́gbẹ̀ẹ́ sánmà ìkejì nìyẹn bí ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹta nìyẹn bí kẹta ṣe rí lẹ́gbẹ̀ẹ́ kẹrin ẹ̀kẹrin lẹ́gbẹ̀ẹ́ karùn karùn lẹ́gbẹ̀ẹ́ kẹfà wọ́n ní wasi'a kursiyuhu samawati wal ard wọ́n ní bóòlù aláraṣi ó ṣe wá tó bóòlù ni ọba adẹ́gàgbọ́n ó ṣe tó ẹni ẹni pariwo alìjẹnú yẹn ti fò lọ ah kí lélẹ̀ ọ̀rọ̀ tawhid lélẹ̀ làwọn afáà máa ń fi sọ́n gbogbo ìgbà kò sí tó lè tètè mú ìnira kúò fún ẹni tó bá wà nínú condition báyìí tàbí tó bá tí bí kọ́ máa ronú jinlẹ̀ lórí tawhid òun lọ́wọ́ ń kápá òun ló lè ṣe òun náà ní sàdì òfin rẹ̀ náà ní sàbá tó bá ṣẹ̀ṣẹ̀ ni foríjì yẹn tó bá dẹ̀ jẹ́ ipá ní wò ni má dàmí tán yẹn ní mi ò gbẹ̀yìn mẹ́yìn mi ò gbẹ̀yìn wọn náà ló lè ṣe gbogbo àkàrò báyìí ọba adẹ́dàá máa ń fẹ́ kí wọ́n kàrò ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà àgbàlagbà ni ó ti wọ bí eighty five or eighty six obìnrin ọwa ọwa wà ń kóma kò lè mìíràn mọ́ bàtí ó tó bí oṣù kan tó ti wà nírú condition báwọn àwọn ọmọ rẹ̀ medical doctors ni wọ́n ṣe pé n táwọn kà làwọn fi ń wò ó pé ìyá ti ń lọ nìyẹn káwọn kà máa torí pé kò tí clinically kó kú làwọn ò àwọn lè inject ẹ̀ so wọ́n ti ń prepare gbogbo olú yàrá yájú ṣe ti kírun wọ́n ní wọ́n ti kírun olóòrùn náà fẹ́ kírun ọwọ́ kírun bó ṣẹ̀ṣẹ̀ lè kí ó ní Allah tọ́ ọ bá lè yé mi mú ẹ̀mí mi but èmi mọ̀ pé ó lè yé mi gbólóhùn kan péré tó sọ náà ó lè dìde ka allam yusibuhu shay'an min qabl ó dẹ̀ dìde hafẹ́wà ló fi jẹ́ pé gbogbo ìgbà tí nǹkan bá ti ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala lẹ́yẹ máa ń sádi nígbà míì opportunity àti tètè mú ìwọ́n ó lè má rọrùn jẹ́ kí condition tó wà kó reflect ìsẹ́rí padà lọ́ọ́bà pẹ̀lú kíni pẹ̀lú tọ́ọ́bà pẹ̀lú istighfar ló fi jẹ́ pé Sayyidina Umar radiyallahu anhu condition báyìí wá tọ́jọ́ wípé ó ní wọn ò kírun wọn kàn bẹ́ẹ̀ lọ́nà wọ́n dẹ̀ sẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ láyé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam náà kí ló ṣẹlẹ̀ gbogbo nǹkan ti dá àwọn ẹranko ti ń kú irúgbìn ọ̀jáde mọ́ ibi tó jíṣẹ́ náà sallallahu alaihi wasallam ti ń ṣe kútùbà jímọ̀ lọ́wọ́ ní sàbẹ̀ ti wọlé ọwọlé ní agbègbè bó ṣe mú wa ni wọ́n máa ṣe mú wa nínú ẹgbà wa wọ́n ní darul qada níbi ilé tí Sayyidina Umar rajal aniu total láti fi san gbèsè rẹ̀ qada adéyìn Umar ní a máa ń pètẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tó di pé ní a ń ṣọ́tì rẹ̀ darul qada ìpè gbà tí gbèsè ìfẹ́ ìṣèkínní Umar Abdullah tábà ti di kàláǹgìdá sátálé wọn bá fi san gbèsè mi ọba náà ọba fi èsì òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá níbi tí ní ṣe kọ́tùbà odò ti gbẹ àwọn ẹranko tí ń kú irúgbìn ò jáde mọ́ ya Rasulullah ọ̀ọ́dẹ̀ bá bẹ ọba rẹ ó sàánú wa òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá ọ̀dẹ̀ náà wọ́n sọ̀tún nínú ibi tí kọndíṣàn tá a fi lè náwó sókè nínú mímbàrì yẹn ó náwó sókè ó ní àwọn ẹrú rẹ wọn ń ké gbàjarè wá bá ọ lórí ìlú kókó àtọ̀dá àtìyàn kò sẹ́ni tó lè ṣe àfiwọ́ wọn ní ìlú ṣe òjíṣẹ́ lọ́sọ̀lá sílá ó gbé ọwọ́ sókè débi wípé wọ́n rí funfun àbíyá iyì rẹ̀ òfin jẹ́ pé nínú súnà wípé tá à ń bá ń tọrọ òjò ò ní wípé kárèsì ọwọ́ sókè dáadáa subhanallah kó tó gbọ́ kalẹ̀ sámà bẹ̀rẹ̀ sí ṣú èsújó bẹ̀rẹ̀ sí sàjọ láìpẹ́ gbogbo sámà ti dín àrásán ètí mọ́sẹ́ lọ́ba adẹ́dà bá sọ bẹ̀rẹ̀ sí sọ òjò kalẹ̀ olúkálukú wọ́n sáré jáde kúrò nínú masjid nìyí débi wípé ńgbà tó jíṣẹ́ lọ́sọ̀lá àṣálà rí bí wọ́n ti ń sá lọ jíṣẹ́ lọ́sọ̀lá àṣálà rẹ̀ rìn músẹ́ pé aláhàpá àmì ẹ̀dẹ́ nìyà pé run for cover ni pẹ̀lú ojú tó rọ̀. ó rọ̀ báyẹn títí títí títí tí ojú ọ̀nà kú ó tún ti fẹ́ wá di nǹkan ní ẹ̀gbà wa pé wá pé ọ̀rọ̀ fọ́sẹ̀ kan láìdá tọ́ba ìrànjọ́ mẹ́ta kan sẹ́nu pé kí n ṣe kékeré jimá tó wá tẹ̀lé lẹ́ni ní arákùnrin náà wá wá ó ní ya Rasulullah ó ti fẹ́ bọ́ọ̀dì o sọ́nà náà dé ní báyìí báyìí báyìí òjíṣẹ́ náà sọ́nà ní ọba tó ní ẹwọ́ sókè ìwọ ọba adẹ́dà fi ṣe dẹ̀kùn má fi ṣe yà fi ṣe kẹ́ má fi dá a lóró sallallahu alaihi wasallam kò tí ì dákẹ́ ó tún sọ ó ní wọ́n jẹ́ ó wọ́n fi àjẹ́ wá mọ̀dínà wọ́n fi fi àjẹ́ wá mọ̀dínà bá a ká ká ká ká sẹ́gbẹ́ kan wọ́n ní bí n ṣe ń ṣe ká ká ká ó dẹ̀ ń ká sẹ́gbẹ́ kan ó dẹ̀ ń ká sẹ́gbẹ́ kan ó ká sẹ́gbẹ́ kan òun dẹ̀ jáde yìí gbogbo ẹ̀ jáde gbogbo wọn á ń wọra lọ́jọ́ pé Allahu Akbar èdèkò jíṣẹ́ náà sọ́nà sọ́nà gán sọ pé ashhadu an la ilaha illallah wa anni rasulullah mo jẹ́rìí sí pé kò sí tó tó sin àfọ̀bà ẹlẹ́dà mo dẹ̀ jẹ́rìí sí pé èrò rẹ̀ ìránṣẹ́ ọlọ́run ọba ni sallallahu alaihi wasallam ó máa ń wá bá àti sọ intrinsic fún ó máa ń wá pẹ̀lú pé kákan ṣàdúrà ẹ ṣàdúrà ẹ bá ṣàdúrà káńdé ṣàdúrà ní ọmọ state pa ah nǹkan fẹ́ lò ẹ bá ṣàdúrà ó máa ń wá lọ́nà ablagna ìtàfi sọ pé ablag èyí tó tún tó tún kira tí nǹkan bá fẹ́ rí bákan ò ní pé ká fojú gbolẹ̀ fún ọba adẹ́dà wọ́n ké gbàjarè lọ bójìṣẹ́ lọ́sọ̀lá ọ̀sán báyìí náà ọ wá ní ó fún wa ní time kí wọ́n pàdé òun ní 8 ọ̀sán lọ́sọ̀lá ẹ̀gbọ́n wa wípé ó ṣe àdúrà rẹpẹtẹ nígbà tí wọ́n débẹ̀ ó kírun ó wá yí rìdá àlùkìmá rẹ̀ ó yí pé ó wá ṣe khutba ẹ̀gbọ́n wípé rárá ó fèsì àwọn jàmáà ńgbà tó ṣàdúrà tó ó wá yí àlùkìmbà po òun ló fi kírun ìgbọ́ wá kírun tán lọ́wọ́ á ṣe èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn afáàmú náà ni wípé wọ́n ń ṣe ọ̀pọ̀lọ̀ á ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà a ìmáàmù ó fèsì àwọn jàmáà tó bá ti dẹ̀yìn kan yóò yí alikimba aṣọ rẹ̀ po tó bá ti kírun tán yóò ṣe kótóbà kótóbà lórí pé kí gbogbo wa sá padà lọ di ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kò ṣe adhan fún ìrun istisqa kò dẹ̀ sí ìkọ́nù fún kótóbà rẹ̀ sí wẹ̀ ṣókí ìrun kíkí rẹ̀ sí wẹ̀ àkísókè ní bíi ti eight wọ́n gba àwọn èèyàn níyànjú kí wọ́n ṣọ̀pọ̀lọpọ̀ istikfar kápáyà ọlọ́run ọba kí wọ́n ṣe sadakat gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà tí a máa ń wá ìkẹ́ ọba adẹ́dàna pẹ̀lú ìyẹ́pẹ̀rẹ̀ ipa ẹni fún ọba adẹ́dà ìpáyà ọlọ́run ọba àti ìrẹ́ra ẹni lẹ̀ láti demonstrate mo ṣe ìkìláàbò tàwílù bá ṣe wọ́n ni so ọ̀pọ̀ tún ni apá àlàáfíà ni so ayé kò báyìí wà pé apá àlàáfíà ó wá bọ́ sí ọ̀tún apá ọ̀tún ó bọ́ sí tàlàáfíà wọ́n kírun alákà méjì kò ní gùn jù níwọ̀n tó wọ̀n sí wọ́n kì í sọ́kì náà tó bá ṣe tán wọ́n á ṣe kọ́tùbà láti pe àkíyèsí àwọn èèyàn sí pé ọba adẹ́dà làásàdì kọ́tùbà yẹn kọ́ dá lórí tawhid lórí ìsúnmọ́ba adẹ́dà torí wípé tí gbogbo ẹ̀ bá dàrú tẹ́ntìtì ẹ̀ máa ń yanjú bẹ́ẹ̀ lẹ́ni tó bá dúró tọ́lọ́wọ́n ọba nìkan ó nìkan ní kì í fi ẹ̀dá lẹ̀ tí ẹ̀dá ọ̀bá ti kọ́ tiẹ̀ ní sísè kò dẹ̀ bá nìkan kàtà n tí ń bẹ láàrin wa tiẹ̀ náà ni pé ẹrú rẹ̀ ni wá òun lọ bá wa ó dẹ̀ ṣe àlùkárà mi wípé tá a bá ti sẹ́rí padà pẹ̀lú tọ́wọ́bà òun náà sẹ́rí padà sí a pẹ̀lú kí pẹ̀lú foríjì tá a bá ti ké gbàgbà rẹ̀ wá bọ̀ òun ṣe tán láti gbàdúrà wa gbogbo condition tá a bá wà pé ó lè rí ló fi jẹ́ pé mùsùlùmí gbogbo condition tó bá bára rẹ̀ kọ́ má jà kẹwàá ẹni tó bá ń gbára lọ́ba adẹ́nà kì í já kẹwàá gbogbo condition tó bá lè wà gbogbo ń tọ́ ọ bá rò pé ó mà mọ́sálẹ̀ ẹ̀rọ ọlọ́run ọba obìnrin medical person wọ́n ní gbà tí oyún yẹn wà ní nǹkan bí oṣù méje wọlọsọ hospital wọ́n ní ọ̀nà tí oyún yẹn gbà wọ́n ló kéré nítorí náà operation wọ́n ṣe fún ó lè ti conclude tí wọ́n bá ti ṣe operation fún òun kù síbẹ̀ ó wà ní north gbà tí oyún wọ oṣù méje tàbí ó tó ń wọ oṣù mẹ́jọ lọ sí mẹ́sàn-án ó bá sá kúrò ní north kò lọ sọ́spítù níbí ó dìgbà tí ìdí e rẹ̀ tó ti súnmọ́ dáadáa ọwọ́ adá hospital wọ́n sọ the same thing fún ó ní òun náà ti mọ̀ bẹ́ẹ̀ báyìí ń ṣe halcoy kò tiẹ̀ sọ pé àwọn ọkùnrin wà lọ́ba já wa àwọn afa ń sọ fún àfa yìí pé ntọ́nsẹ̀hún ntọ́nsẹ̀hún ntọ́nsẹ̀hún ó tó ń sọ̀rọ̀ délẹ̀ ó ti sùn súnà obìnrin nù kí ni kó òun ṣe wọ́n ní ṣé o ní zamzam olùwà ọ̀wà wọ́n ka fatia wọ́n mu zamzam kọ́ wa máa ṣọ̀pọ̀lọpọ̀ istikfa wọ́n àdè ṣe la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin ó ní péré wọ́n ní kò jù báyìí náà ọtẹ bàtì wọ́n máa nǹkan bá ń ṣe ó ń ṣe rẹpẹtẹ ó ń ṣe rẹpẹtẹ wọ́n ti gbé wọ́n sí tíyẹ́tà for operation kí dókítà òde ni kí dókítà òde òde ọmọ ti jáde. nínú tí wàá fáyà sọ fún jọ ẹ̀rí pé ṣé ọba tó wá fi bẹ̀ ọba tó fi bẹ̀ tó lè mọ̀ pọ́n náà ọ̀nà ẹ̀ fún bí wọ́n ṣe ń sọ yìí ọmọ bí ó sì gbé jáde ìwọ má wọlé ó lè jáde kò rántí o àfìgbà tó bímọ kẹrin tí ń fa wàhálà tá a fa yẹn wá fẹ́ ṣe wá sí fún wọn fa wàhálà pẹ̀lọ́kọ lórí kílẹ̀ lórí kílẹ̀ rárá àbórí àbórí ó ní imagine òun medical personnel ọkọ òní kó wọn máa borí àwọn afáàtọ̀ dẹ̀ ń fọ̀rọ̀ lọ àwọn ọ̀mọ̀rọ̀ sọ wọn ò mọ ọ̀rọ̀ pẹ́ sọ wọ́n ní tí medical profession rẹ̀ tó bá ti kọ̀ dé ọ wípé kọ́ ọ máa gba òfin ọlọ́run wà mọ́ láti borí kò ní wáyọ ní ọlọ́run bá ń jọ fún dàkíá ń tẹ́ sọ fún lẹ́la afá àti wọn á létí pé sọ àwọn tí mẹ́díkà rẹ nígbà tí oyún tí wọ́n ní dókítà ṣé èdè bá ń ta sí kò kò kò bí ọmọ rẹ fún ọ o ti bí kankan o ti bí kejì o ti jẹ́ kẹta o ti jẹ́ kẹrin o lọ́ọ̀ ní ìsinà gbà yẹn lọ́wọ́ abara lọ. àròjọ ilallah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé gbogbo nǹkan tí òjíṣẹ́ nasara islam bá máa ń ṣe tí ẹ̀kọ́ pàtàkì tó ń fi ń kọ́ ájù ní wípé ká sẹ́rẹ́ padà lọ́sọ̀dọ̀ bá dẹ́dà kọ́lọ̀ bá mọ́sá sí rọrùn fún wa kó fi òjò tó rọ̀ fún wa kó fi ṣe wá láǹfààní ìlórí bákan gbogbo èèyàn ní ń pariwo wọ́n òun ló ní lọ́dọ̀ kọ́másà kẹwàá ní ti dáadáa kó jẹ́ kó pọ̀ kó tó kó pẹ́ kó fàlùmọ́ nàkàsí sọ̀rọ̀ àǹkàwọ́. جزاكم جزاكم الله خيرا وبارك الله فيكم واحسن الله kí ọlọ́wọ́ bá kójọ kó túbọ̀ bá dúpẹ́ fún yín ti dáadáa kó túbọ̀ bá ṣe àlékún dáadáa yín kójọ kí àtúbọ̀tán yín kí ó dùn mọ́ inú kí tẹ máa bá pàdé wájú ọlọ́wọ́ bá ń jọ gbẹ̀dẹ̀ kíámà kó jẹ́ kó jù ń tẹ lílò rọ̀ ní ti dáadáa tẹnìkọ̀ọ̀kan wọn náà kọ́lọ́ máa jẹ́ gbogbo yín bẹ́ẹ̀ ní ìbámu first of all àwọn tàbá ní ìbéèrè kan náà àwọn akọ́tẹ̀ first match Okay, one two ọwọ́ tún mú lọ wájú mi lọ one two three four five six seven Okay, eight nine nine ten um, but before that àwọn ẹ̀kọ́ fi question bí méjì ràn mí àkọ́kọ́ eh, ẹni yẹn àjọ ń gbé àdúgbò ni náà ó wá ní ẹ̀gbọ́n ìyàwó òun ó ní ó ti jáde school bí ọdún bíi mélòó sẹ́yìn ó dárúkọ course tí ó study accounting ó ní sọ́wọ́ nǹkan wá fún mọ́ gan débi pé gbogbo ẹ̀ ò lójútù ìyàwó gbogbo ẹ̀ kò sáà gbogbo ẹ̀ sáà há gádígádí débi pé ó wá ń rí invitations pẹ̀lú ládùn àwọn tí wọ́n jọ lọ school tó jẹ́ pé àwọn ọ̀nṣẹ́ mùsùlùmí mí wọ́n lè jẹ́ mùsùlùmí tẹ́ pé wọ́n ti ríṣẹ́ ní báǹkì wọ́n ti ríṣẹ́ nígbà wọ́n ní kọ́ máa bọ̀ ní chọ́ọ̀chì àwọn gbogbo àwọn chọ́ọ̀chì kò sí ó máa ríṣẹ́ wọ́n bá wá bí ó ṣàrí oríṣiríṣi invitation ṣá débi pé òun gan ti wá ń fún ní strong consideration ọkọ àbúrò ẹ̀ tó jẹ́ ẹni tèmi mọ̀ ìyá ń sọ fún mi pé kíní ẹ̀rẹ̀ ti ṣe àbúrò tòun gangan náà rí débi pé ìyẹn padà di Christian gbàtí fífà yẹn pọ̀ tó wá lówó lọ́wọ́ gidi ó wá tún wá ń pè ń pè bọ̀dá ẹjẹ́ wá kó ń bá yín wáṣẹ́ pé hmm. máa fún yín contract but condition yín ni pé kẹ gba Jésù sí gbèsè ayé. tó bá jẹ́ pé báyìí ni ìbéèrè mi jù gẹ́gẹ́ bí mùsùlùmí àwa gan-an la gba Jésù sí gbèsè ayé wa bó ṣe ẹ̀ka àbọ̀ àwọn àwọn a sì wọ́n ara wọn òtòṣì nínú kiri yó tó jẹ́ pé wọ́n tálákà takuta gbèkúté chọ́ọ̀chì gan lọ kí wọ́n sì dolówó tí ì bá sọ pé èlò lọ́wọ́ ni àdéhùn olùdébà kó dúró déédéé pẹ̀lú istiqama kó ṣe istiqama tí tó dúró déédéé mọ́tàlá nínú àwọn ọmọ ẹ̀yà wa ń bí náà ní tí wọ́n máa tẹ̀lé halkọ dáadáa irú nǹkan báyìí fún wa ọdẹ ṣe ìyàwó ni ìyàwó ti bímọ gbogbo ẹ wá rí bákan ọ wá wọ́n fún un lápọ̀ntmẹ́ntì torí wípé òun rí àwọn èèyàn kan tí wọ́n jẹ́ tòun wọ́n ní kó wá gbaṣẹ́ bank ó ti gba appointment ó ti fẹ́ lọ resume ọ wá pè mí kí ni kó òun ṣe sí mo ní a alábòsí ni ẹ kó o tó gbà kó o tó lọ ṣe gbogbo tó ń ṣe ìwà béèrè question ó ti gba lẹ́tà ó ti gba gbogbo ẹ̀ ọwọ́ ń béèrè yìí pé kí ni kó o ṣe sí ṣé tí mánì rẹ bá gbé bọ̀ nùsùsù tí ń bẹ́ńlẹ̀ ní o ní ìmọ̀ bọ́yá ó ti change <laughs> wọ́n á kàn gbogbo ẹ̀ mo ní mo dẹ̀ mọ̀ yí pé ẹni tó bá fi nǹkan kan lẹ̀ lè la awọ́dọ̀wọ̀ lọ́wọ́ kẹrọ mi èyí tó dáa jùlọ lọ́nà ọ̀bọ̀ fi pààrọ̀ wá kò ságbádùn kọ̀nà bó ṣe tó bá pè ní ìgbé kọ́ọ̀lù rẹ̀ kọ́ mọ́ dàbí ìgbà tó jẹ́ pé mò ń tì í ju bíi ìgbàgbọ́ rẹ̀ ṣe rú lọ mo ní kó ṣe tí ìgbàgbọ́ rẹ̀ bá tó bá ṣe kíní fún àkírá ó fi nọ́mbà mi pè mí tèmi ò mà mo bá gbé ó ló nà ní mo ní ah, ok ó ní òun ti kọ resignation letter òun fẹ́ lọ submit ẹ̀ fún un wọ́n wá láwọn ọ̀gbà lọ́wọ́ torí òun ní future gan-an nínú kínní mo kí lọ́wọ́ fẹ́ kí n ṣe sí mo bá tún pa fóònù ìgbà tó máa wo ní ijọ́ kẹta ó bá tún pè mí mà pé nọ́mbà rẹ̀ nítorí bluetooth ni mo fi gbé bàbá òun náà ni mo ní ká ó ní jazakumullahu khair mo ní antum jazakumullahu khair kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n padà gba lẹ́tà lọ́hùn wọ́n ṣe ń gba lẹ́tà lọ́hùn báyìí ó nítorí a ah, òun ṣàdúrà gan òun dẹ̀ ṣe é sì fa òun ti kíní bí ẹ ṣe pè òun níbi iṣẹ́ mi yẹn mo níbò wá nìyẹn ó ní ah, alhamdulillah last week last week so yaani a máa ń wòye pé gbàrà tó bá fi ṣe kíní kó ọ̀kọ́lọ́ náà dáhùn ọdẹ ń dáhùn but àmọ́ n ta nílẹ̀ tó jẹ́ balance brought forward àbí balance carry over tó yẹ pé yóò kọ́kọ́ clear fún wa náà uh-huh. torí kò sẹ́ni tó fẹ́ràn ẹ̀dá tó ọba ẹ̀dá Allah subhanahu wa ta'ala tá a bá ti gbọ́n yìí ní ó ti àbùsẹ̀ ti bùsẹ̀ kò sí ẹni tó fẹ́ràn wa bí ọba tó dá wa Allah subhanahu wa ta'ala àwọn òdodo tó wá ń bẹ́ńlẹ̀ yìí ó ti ó ní fatlubu الرزق، fattakullah الله في طلب الرزق، لأن الله لا ينال indahu illa bi ta'atihi tẹ́ ń bá ń wá nǹkan tẹ́ ń wá yẹn ẹ wá pẹ̀lú payọ̀ ọlọ́run ọba torí ntí ọba adẹ́dà pèsè wa kò ṣeé mú àfi pẹ̀lú payà rẹ̀ ìpayà ọlọ́run ọba yẹn ó lè kéré ọlọ́run fi bárakà tí o bá sì pààyà ọlọ́run bá ń bẹ̀ ó lè pọ̀ kò ní fìtínà ní ọjà yóò gba gbogbo dáadáa lọ́wọ́ èèyàn so kó ṣọ́ra fún yẹn kó má jẹ́ kí gbogbo ohun tí àdáwò nìyẹn má jẹ́ kó má dá wọn lóhùn pẹ̀lú gbogbo wọn yẹn. Eh. now in a similar case ìkúnná ọmọ ìyá náà ni ó béèrè question yẹn n pé ẹni tí ó ń bí a mọ̀ nípa computing and things like that. Nah. so àwọn tó wá ń ṣe bíi naira bet sure bet kí ni kan bet wọ́n ń ṣe yẹn. lótò wọ́n wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tẹ́tẹ́ wọ́n wá pè é kó a bá wọn ṣiṣẹ́ kó bá wọn ta tẹ́tẹ́ ń tiẹ̀ o wọ́n ó hàn bá wọn ṣiṣẹ́ ó ń ṣiṣẹ́ lọ́dọ̀ fún wọn. kọ́ ìdà tí ó ń gáìdì wa nínú women <laughs> club. kó bá wọn lọ́ọ́ lu tẹ́tẹ́. bẹ́ẹ̀ ni kó bá wọn ta ọkàn bá wọn gbé lárugẹ ni <laughs> àbí kẹ àbí ẹni tí ó báǹkì pè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó pé bí akọ bá wọn manage system àbí kọ bá wọn <laughs> àbí kẹ ó ní ibiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ àbí bí dúwúrì tó wọn pè pé wọn gbéṣẹ́ wọn tó mọ̀ ṣe dáadáa wọn gbéṣẹ́ wọn pé kó bá wọn ṣe irú nǹkan báyìí ń pé báwọn lè fẹ́ ṣe ibi tó wọn ti ń sọ fún pé kò lè bá wọn lọ́wọ́ sí pé torí bí wọn pé ó ń bá wọn tún ó ní òkè tán bá dé tán bá sọ ń kọ́ ó ní bọ̀tán wọn ní kí ni bá di Kini lára tó pé kì í first bank lẹ́ni tí wá ẹni báyìí tí wá. kì í ṣàwọn nìkan bóyá tailor ọmọ àṣọràn dáadáa obìnrin wa dé ó ní kó bóun rán èyí tí ó máa fi hòhò òun lẹ̀ tí ìbá ti ṣe obìnrin tó jẹ́ ẹni tí ó kóra ró tó jẹ́ pé bóyá wà nílé ọkọ ó jẹ́ nítorí lo torí pé eléyìí fẹ́ máa lò ó láti jẹ́ kí orí ọkàn òun tanálẹ̀ tó bá wà lé ni torí yẹn gan súnà ni tó wá rán fún wọn láti fi ṣe ìranù òun náà ní nínú ẹ̀ṣẹ̀ nọ́ọ̀sù tí ọba adẹ́dà fi gáìdì wa lórí eléyìí ni wípé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu àfọwọ́sowọ́ pọ̀ lórí ìṣe dáadáa àti páyà ọlọ́run ọba ẹ má fọwọ́sowọ́pọ̀ lórí ẹ̀ṣẹ̀ àti kọjá àlà ọba àdẹ́dà kí ó yẹra fún gbogbo orú nǹkan báwọn kì í owó rẹpẹtẹ tó lè wà ń bẹ̀ ó lè má sí fóun bọ̀ díẹ̀ tó bá ní yóò ní àlùbáríkà ntí irú nǹkan báyẹn dẹ̀ máa ń fún ẹ̀ ní pé tó bá ti jẹ́ pé sọ́ọ̀sì ní téèyàn ń jẹ ọmọ gbogbo àdúrà tó bá ṣe ọlọ́run ọba tí sọ́ọ̀sì tó ń ṣe tó ń jẹ tí ọba mọ́ tí gbogbo àdúrà tó ń ṣe tọ́lọ́run ọba ọ̀gbá kí wàá ní torí kí ni torí àpọ́nlé yẹ̀yẹ ọmọ yìí ò ní wípé tí a bá ti sọ pé Allah kó sọ pé má mo ti gbọ́ ọmọ wọ̀ rí ló fi jẹ́ yí pé in tí kínkínní tá a bá ní yóò gbé wa juju kọjá abi tó jẹ́ pé àwọn tí wọ́n ní púpọ̀ gan wọn ò dé wọn èyí ló fi jẹ́ pé ìròrí ni ó pàtàkì ó yẹ kí a tún ìròrí wa ṣe lórí gbogbo irun kan tó wà lẹ̀ náà kọ́láwọn bá kó gbàṣẹ fún wa. sọ́wọ́n alaikum tó rọ̀ bá kàtó ọ̀nà mọ́sàbà sí lẹ́sùn rẹ̀ sàn. àwọn àtẹ̀yìn. ìbéèrè tí mo fẹ́ béèrè ni nípa solatul istisqa. ṣé dandan ni kí ìmáàmù lọ júbà ni àbí kọjá sí wípé àbí tó bá já sí pé kí wàá sí dandan hmm. tó já sí pé wàá lo agbádá báwo ló ti fẹ́ ṣe yẹn àbí wọ́n bá lu ẹ̀wù tí mo wọ̀ yí báwo ló ti fẹ́ ṣe títẹ̀. jazakallah khair tí júbà ló rọrùn láti ṣe báyìí tó náà náà fi lórí dáa tó bá wà gbádá ó tún súnmọ́ díẹ̀ bọ̀ tíyàn bá wọrú aṣọ báyìí kò nídìí yẹn kò nídìí kò change. ọkàn sinamu but ó yẹ kí mùsùlùmí ó gbìyànjú pàápàá jùlọ àwọn tí wọ́n bá jẹ́ tọ́lábìlì ẹlẹ́ kí á ní irú iṣẹ́ kaftan ni tó jẹ́ pé wọ́n ń là báyẹn tàbí irú Kante tiẹ̀ nílé lẹ́ẹ̀kọ̀kan lẹ́ẹ̀kọ̀kan fún báyà fún owó kẹsàn báyìí nà. na bákan sọ́dọ̀ tó. mo ní èèyàn kan tí ó lọ bá sísà kan wípé òun ní tírẹ́sì tó wọ́n ti lọ mọ pẹ́rẹ́ǹtì ẹ̀ but àwọn yẹn ní ó ń kàwé lọ́wọ́ sí ni pé bóyá after tó bá parí ọ̀tí kan tó lè. àwọn ọ̀yọ̀ ń dá o ṣùgbọ́n àwọn ò fi sínú list no àwọn tí wọ́n ti fọwọ́ sí pé òun náà ni kíní but kan tó lè gbà kan máa gbé pọ̀ gẹ́gẹ́ bí tọkọtìyàwó àbí wọn ṣe kíní bóyá tó bá parí ìwé ẹ̀ tán tó yẹn ni àwọn tó lè ṣe yẹn. a ìyẹn ò dé marriage lọ́wọ́ ọkàn need the understanding because mo mọ̀ yí pé lókè wa náà wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ látara pé kí ni ọmọ tí ó wà ní maybe class three tàbí first year in the university wọ́n ti sọ igi rẹ̀ tí ó bá di inú holidays yóò máa lọ sí ilé ẹni tó jọ́kọ̀ rẹ̀ yẹn fi padà lọ sí school wọ́n á sì máa fún ní àwọn àṣìṣàn tí wọ́n bá fún un àwọn ọkọ mọ̀ sí àwọn èèyàn ọkọ náà mọ̀ sí wọn pé lágbájá tí wọ́n ti ṣe ákùdù fún gbàgbàgbà dúdú wípé à ń sìn kó pátápátá kò sí ní àkàtà wa mọ́ tó bá ti parí àwọn kan máa ń ṣe bẹ́ẹ̀ tí àwọn àfúrà rẹ̀ sọ pé kò sí tí ó kọ́ ṣùgbọ́n tọkọ ò bá lè dúró bẹ́ẹ̀ wọ́n ti ṣe yẹn ọkùnrin wọ́n ti jọ gbà láàrin ara wọn now sister yẹn ti wá lọ fún bóyá sáfíìsì sí i ó tẹ̀ ti pẹ́ ó wá kọ́ brọ́dá pé àmì ẹni yẹn sì pé òun ò ní dírẹ́sì mọ́ now pé ó lè ti consummate marriage ní ọ̀rá náà ah? as in consummate as in pé wrapping the. broda yẹn o broda yẹn ò kéwú. wọn ò tí fọwọ́ kàn. no broda yẹn ò kéwú. o kéwú kò ń ṣe kéwú lọlọlọ náà. torí yẹn kéwú kó gọ̀. ó ń ṣe but issue tó wá wọn bẹ gangan ni pé ẹnìyẹn sọ fún pé nǹkan tó jẹ́ kó lè prozidi mọ́ sí ni pé. tó mọ̀ dé. tí lady yẹn tó mọ̀ lè prozidi pẹ̀lú ẹ̀ ni pé ẹnìyàn ò kíìpù bíà wọ́n á pé okay. ṣé kò rí yẹn tẹ́lẹ̀. now that is my own question Then wá bí pé okay kí ló dé tí mo sọ yẹn tẹ́lẹ̀. no nǹkan kan lè ṣẹlẹ̀ ó lè jẹ́ pé after tí wọ́n ti contract marriage sister ń tẹ̀síwájú pẹ̀lú mọ̀ brother ò tẹ̀síwájú pẹ̀lú ìmọ̀ but ìyẹn ò tí ì tó nígbàtí act ti ṣẹlẹ̀ yẹn later ọlọ́run ọba tí ó jẹ́ kí tiẹ̀ lọ sókè kò ó sì wà mẹ́ẹ̀ kò àmín eléyìí náà tọkọ náà lè wá ju tiẹ̀ lọ. ìyẹn ò tí ì jẹ́ excuse náà. nǹkan tí mo abilérè náà nìyẹn pé ṣé náà ṣé torí ìyẹn ó wá sọ fún mi pé ṣé ìyẹn ò tó torí èmi wá dákẹ́ pé à ah, kó má jẹ pé mi kan tún ti sàkóso. ó ti ṣẹlẹ̀ ní ibi ìran rẹ̀ kéésì kan tó kó wá síbi. sísítà mú bọ́dà lọ sọ́dọ̀ bàbá rẹ̀. Baba, rẹ̀ ní ṣó ẹ ti conclude ó lóun ti conclude ẹni tó fẹ́ fẹ́ nì ó lóun ẹni tó ń fẹ́ fẹ́ nì ó ṣọ́ ó lóun ṣọ́ ó ní ẹ máa lọ ẹ lọ máa rò wọ́n tún lọ wọ́n tún lọ fine wọ́n tún padà wá bàbá tún béèrè the same question ó láwọn ti conclude sẹ́ ó ní ẹ tún máa lọ lẹ́ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ bàbá wa ní tọ̀ òun fi ẹ́ fún un. sọ fún àwọn èèyàn rẹ̀ gbogbo wọn yanjú ẹ̀ along the line sista ń lọlé kí broda ò ní ààyè kì í ṣe broda mọ báyìí ní ọkọ ni ọmọbìnrin yìí náà ń lọ sí school but ó ń padà wálé lọ sí ọ̀dọ̀ ọmọkùnrin yìí òun náà ń gbá gbọ́ bùkátà lórí ọ̀rọ̀ skul ìgbà tó wá ti ń lọ sí ilé kéwú ó ń ṣe gbogbo ẹ̀ ọ wá ní ọmọkùnrin yóò lágbọ̀ọ́yé tó mo ní kí ló wá ṣẹlẹ̀ o ti láwọn brọ́dà o ti rí brọ́dà mi ẹ òun wò ó pé kínníkínní wọn ni ṣé ìwọ gangan ṣàgbọ̀ọ́yé wà fún ẹ tó mo bí léèrè ṣe ó ti wọlé tọ̀ ó lò ti wọlé tọ̀ fine kóun náà gbalẹ̀ kéwù lọ ìṣe tí ń tán yìí lè ṣe kínní àfi tó o bá fẹ́ síkì divorce nísìn tó ṣe kó òun ìyẹn tó bá release ẹ tó bá release ẹ ó gba ṣẹ̀dá counselor but kì í ṣe wípé automatically ọ wà sọ wípé ọ̀fẹ́ má wọn náà bá kárangídà àì ó tí lọ lé kéwù gan nìyẹn o gbọ́ kéwìyé because ọ̀rọ̀ bá gbọ́ kéwìyé ó béèrè fún pé kó tú ẹ lẹ̀ tó bá tú ẹ lẹ̀ fine tí ò bá tú ẹ lẹ̀ ẹ gba ṣẹ̀dá councilor along the line our brothers ní kí n encourage ẹ̀ mọ́nìlá mi ní encourage ẹ̀ torí pé kí ni òun gan fún ara rẹ̀ mi rí àgbọ́yé kan tó múnádóko lára rẹ̀ mo kàn rí i pé ojú kòkòrò ló ń ṣe àdẹ́gbọ́dọ̀ ran ìbàjẹ́ lọ́wọ́ ó gba òdì lọ́kàn àwọn brothers ẹ̀ but mo ní ẹ má kun lọ́wọ́ lórí ìbàjẹ́ o tẹ́ ẹ bá kun lọ́wọ́ lórí ìbàjẹ́ ẹ fẹ́ ti ṣí sìnà nìyẹn ẹ̀yin náà jẹ́ ìyá àti mi o alhamdulilah wọ́n kóra rọ́ bíi three months or four months later mo padà rí i mo ní báwo ni ó rẹ̀ ntaha alkalam ó tún lọ́yìn fún the same brother gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ àìdúró kámikámi kámikámi bó ṣe wọ́n náà wọ́n náà ń ṣe wà lọ́wọ́ àwọn brothers ó wà lọ́wọ́ àwọn sisters náà àwọn òpè bọ́yá bàtà ni tẹ́lẹ̀ yìí tó bá ti wòye pé kò fẹ́ fìtìmọ́ bá ọ sí ẹgbẹ́ kan ọ̀yá gbọ́n sọ̀hún ọlọ́run jẹ́ sísá ní kárí pẹ̀lú dáadáa sá. aláàtà yìí náà. náà ìbéèrè méjì ni ìkan ní tèmi ẹnìkan ní kí wọ́n àwọn béèrè. náà ọlọ́kan náà àkọ́kọ́ ìbéèrè tèmi àlọ́ títẹ́ nìyẹn tó papọ̀ mọ́ nǹkan tí tí wọ́n sọ ń sìn kí tó di kí mo máa béèrè tèmi náà. náà ọmọ ìyá kan ní bàtà wọn ṣẹ̀ parí skul tí wọ́n ń tẹ̀ láti tètè ṣe òyìnbó náà ibi tí ẹni tí wọ́n fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe mú bàbá rẹ̀ pé òkè Saudi ló ti kí ó kíní kan wọn ò tí máa kídà rẹ̀ bó ṣe rí bẹ́ẹ̀ náà ìgbà tí wọ́n wá Ìlọrin ló ti wá ìgbà tí wọ́n wá máa padà fẹ́ ni wọ́n á ikéw làwọn wò pé ẹni ibi tó ti kéw táwọn ohun ọmọ pé ó yàtọ̀ sí àgbọ́yé tó wọ́n wá ń fi dandan mú ẹ pé ókè o wọ́n gbọ́dọ̀ ṣe wàlẹ ẹmí nìka gbẹdẹmukẹ bí wọ́n ṣe máa ṣe yẹn tí wọ́n láwọn fẹ́ béèrè pé kí ni n tó lè jẹ́ pé ókè ó ti so yìí gẹ́gẹ́ pé tí wọ́n bá ti báwọn ṣe ákùtù nìka yìí ṣé ẹ̀ gangan làwọn tó ní ẹ̀tọ́ àbígbà tó bá tó ṣe pé kéwò wọ́n ṣe wàlímà nìka gangan ni. tí wọ́n bá ti sọ ibi tí wọ́n bá ti ní àwọn fún ó ti di ẹlẹ́tọ̀ rẹ̀. Hmm. ok na ìbéèrè tèmi ni pé ìkan lára àwọn àbúrọ̀dà a lọ sí Ìkòròdú nígbà tí à ń bọ̀ a ti dé ẹgbẹ́ dání ìbàdí dọ̀pẹ̀ mú kó tó di pé mọ́ngbìlì àbí ìṣàwó tó bá wa náà àwọn sọ pé kì ìṣá ìtafẹ́ kì ọ yẹ ká kí kọ́sìrì. wáyé wọ́n á ní àgbọ́yé tẹ́lẹ̀ ti dé a ti dé dọ̀pẹ̀ mú. ẹ ti dé kó ẹ ti dé rí àyè. a ti dé rí báyìí a ti kó ní kòló tipẹ́tipẹ́ yẹ kó dọ̀kùn kan ló dilé wa sílẹ̀ mọ́níkà agbóyè tèmi ní kèésì kó bá ìṣá ìfà wa ní ìkòròdú definitely àlè kí kọ́sìrì mọ́ wọ́n ní ah, ah, alhamdulilayi ló ní pé èmi ní kí n lead wọn so èmi sáà mo ní lágbóyè tèmi for now ní pé kí ni o senior àdùnmọ́ àwọn nítorí pé àti ìdílé ìrìnàjò náà la wà. àwọn ará ẹ ti délé. alhamdulilayi. Eh, eh, eh. salaamaleykum. waaleykum salaam tala. na kwesọ tẹ́mi fẹ́ bẹ̀rẹ̀ ni pé bí èjì wo ni ọmọ lè wà tá a fi lè mixi bí àpẹẹrẹ ọmọ rẹ̀ mi ọkùnrin bí twelve years ṣé ẹ lè máa lè jáde tó bá ń bọ̀ nílé. twelve years. náà bẹ́ẹ̀ tọrọ ti ó ti ní tẹ̀míyèz. ten years kọ́. ó ti ó ti gbọ́n ó ti ń gbọ́n ó ti mọ ten years náà ó depend lórí smartness ọmọ ọmọ mi gan eight years. kí ẹ máa ń bojú fún. kí ẹ máa ń bojú yes kí ẹ bojú fún. ẹlẹ́kẹ̀ẹ́sà ọmọ ìyá kan ní ti bá wọn bèrè pé. ìgbà tí ọmọ six seven years tó máa ń jáde síta yìí pé ah ẹlẹ́yà yẹn fine kàmú pé ó ti di nǹkan mi tí wọ́n ní ẹ̀ so èjì yẹn ó pàtàkì àti ọgbọ́n rẹ̀ ní yìí rẹ̀ náà. náà sanwó àríkọ̀. bákan sọ̀rọ̀ àtàlà àìjákin náà kenan na fadda. ɗazu da kake magana. na. sai ka ce wata mata ta yi niyan ainihin ta kashe mahaifiyarta. ta yi niyan me? ta kashe ainihin mahaifiyarta dalilin tana da su. eh. to me hukumunta? a matsayinta ne mai niyan kisa kuma wacce take so ta kyashe mai niyan kisa kuma bata mutu ba bata samu ba bata samu Allah eh Allah ya Allah ya tsare mata eh, ita mai san kisa me hukumanta hukumun kabair kabiru min al-kabair ya aikata mummunan sabo sai dai yi tuba kuma yawan istighfari wọ́n bẹ̀rẹ̀ ni wípé wọ́n bèèrè ní tá à ń sọ lẹ́ẹ̀kan lórí àǹtí dókítà tó tó fẹ́ pàyà rẹ̀ torí kó lè rí omi tí wọ́n fi wẹ̀ lò pé nísìn ọlọ́run ò gbà kò rí ṣe kí wọ́n á ní ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńlá ó gbèrò àti pààyàn ẹ̀ṣẹ̀ ni tó gbèrò àti pààyàn ni ṣùgbọ́n ọlọ́run ò fún ṣe ah, kí ni tí ó fi bọ́ ń bẹ̀ náà ni pé kó ṣe tọ́wọ́ bá kọ́dẹ̀ kún fún ọ̀pọ̀lọpọ̀ istighfar. aleykum salaam tala. ọmọ ìyá kan ní báwọn bèrè yìí pé pé àwọn bọ́dà wọ́n ní àwọn bọ́dà wípé pé wọn ò máa bára wọn sọ òótọ́ ọ̀rọ̀ yìí. bíi tàwọn sisters náà bó ṣe wà lábàtà lọ́wọ́ àgbàjá. wọ́n ní pé òun ló ń fa ìgbà tóbìnrin bá ń wọ kí ni àǹfààní bọ́dà pé òun ló ń fa tọ́lú obìnrin ṣe ń pe kúrú ìṣà wọ́n wá ní nípa ọ̀rọ̀ tẹ́sán pé ọkọ ìyàwó tó máa máa pè wọ́n pọ̀ láti bá wọn dá wọn lẹ́kọ̀ọ́ wípé kẹjọ kẹ má fi falẹ̀ kó tètè. rárá ẹ̀yin lẹ́ni tí ń falẹ̀ ẹ sọ fáwọn elétò àbọ̀ Abu Khadija la athari Abu Khadija kutubi eh, Abu Aisha Abu Abu Abu Abu Aba ẹ sọ fún wọn ana abdul mahmoud tẹ́ bá ti ṣe ètò rẹ̀ mi ní choice. asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa barakatu. ọlọ́bọ̀ alọ́ra mi. lórí dáadáa tiwọn náà. náà ẹ̀ẹ́ lórí ọmọ ìyá kan ni tó jẹ́ ẹ tó kángun sí mi dáadáa. ọmọ yẹn ó dàbí ìgbà tí bíàǹjàn ó ọmọbìnrin ni ó ti wọ age of twenty seven twenty eight bíàǹjàn ó kọjọ kan dá láàmú but ìgbà tó wá máa ó ti ní tóbi ọkọ bíi mẹ́rin wọ́n ń jà jù lẹ́ni wọ́n máa ń jà jù sílẹ̀ níṣẹ́. ìyẹn ọkọ. ó ti lọ́kọ tó ọkọ bíi mẹ́rin pẹ̀lú wọ́nrànwọ́nrán tó ń ṣe yẹn. ok àwọn tí wọ́n fẹ́ lọ́kọ wọn ò mà wọn ò mà pé nǹkan ṣe. a máa ń ṣàlàyé fẹ́lómi alóhùn gbìyànjú bẹ́ẹ̀ ti gbìyànjú yẹn máa ń proof abortive náà ni gbìyànjú yẹn ò lọ mọ́ rárá wọ́n á wá jálẹ̀ ni ó máa ń sú àwọn ẹbí ẹ̀ náà nítorí wá ṣẹlẹ̀ níṣẹ́ ni pé ọwá wájú àwọn bíi ṣé. tí o ti bímọ fún kankan náà. o rí ọmọ bí. àwọn bíi ṣé á ṣe á ní Ìbàdàn yẹn ó sì wá lọ hàn sí ọwọ́ ìkànnà wọn nìyẹn. so màmá ẹ̀ wá ń pè mí pé à ọlọ́run ti jẹ́ kó orí bi dé sí o ó ti wà lọ́dọ̀ àwọn kan àwọn ṣé á báyìí báyìí báyìí ah mo wá wo pé kí ni mo lè tí n bá tún ní kó má lọ ọbẹ̀ yẹn ìyẹn wọn á bá mi jà but now kí nìyẹn ti wá lọ. lọ́dọ̀ wọn wọ́n ti wá fi lọ́kọ sọ́dọ̀ wọn bẹ̀tún lọ nínú ẹ̀mí pé yọ sọ̀kalẹ̀ so ìyẹn wá bí mi. kíní kan yẹn ò tí ì lọ́nu ó ti take another dimension. ká bá pè ní another dimension a lè pè bẹ́ẹ̀ èmi wá wò ó rí pé wà. wèrè àti oríṣiríṣi ni oríṣi òkò mí ìdótún lè pé lékè jù lọ ọwọ́ àṣẹlẹ̀ sí torí ètò ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ tara ni ètò wa ń ṣẹlẹ̀ sí nísìn tẹ̀mí ni ó dẹ̀ léwu ju tara lọ. ṣùgbọ́n wàá lọ fẹ́ mú kúrò níbi tó wà yìí. náà kí n lọ Wisconsin láti lọ bá wọn níbẹ̀. bẹ́ẹ̀ ṣọlọ gbéyàwó níyàwó ni. ta ló fi lọ́kọ. ẹ wọn náà lọ sọ pé wọ́n fi lọ́kọ ẹ màmá ẹ ló dà fún lọkọ ọkọ yẹn kò balance mọ kò ń ṣe nílànà sàríà mọ. rárá o wa ni sọ pé wọ́n fi lọ́kọ. ok wọ́n ṣàfi fún fún wọ́n jù ú káàkiri bó ṣe wù wọ́n. bẹ́ẹ̀ni èmi wá fẹ́ tà last week mo fẹ́ lọ láti lọ mú bẹ́ẹ̀ mo gbọ́dọ̀ síkì advice na pé báwo mo ṣe lè ṣe tí mo lè fi mú kúrò níbẹ̀ ẹ̀dà kí mo wá kí mo lọ sí bí ọ̀dọ̀ alájì iṣẹ́ akíndélé mo ti kọ́ọ̀lù wọn hmm. bẹ̀t wọn láwọn ò sí àràǹdì bá kankankan bẹ̀t mo sáfẹ́ try láti mú kúrò níbẹ̀ hmm. bẹ̀t mi mọ́. kò síbi tí ẹ mú lọ tí wàhálà ò ní ṣẹlẹ̀ nítorí pàtàkì jù náà ni wípé ẹni tí ó bá ní mọ́sù kí wọ́n tútọ̀ gangan gangan ìgànnà rẹ̀ lọ́lanu tálámọ̀ fi wọ̀ tí ò bá sí ìlì gánà yẹn mọ́sálà ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà pè obìnrin náà ni ó lò ní wàhálà báyìí báyìí báyìí báyìí báyìí báyìí báyìí lórí bí mọ́sùn yẹn náà ni máa ṣe àwọn tàwé láti máa dún ní ma láàrin ọ̀sẹ̀ kan tó ṣe subhanallah ó ó ní àfi bí gbàdọ̀ pé kí ni ẹ ló fi síbẹ̀ bó tún ṣe pè nìyẹn ní last week wípé ó wá burú nísìnyí débi pé kódà bóun bá fẹ́ ka Qur'an ọ̀tọ̀ ni tó ń kà ọ̀tọ̀ ni tí ọmọ wá sí lẹ́nu nígbà míì máa tó ń lẹ́nu gan mo bí lè question kan ṣoṣo ṣé àwọn àkàrò yẹn ṣó gbójú lẹ́nu ó ní bẹ́ẹ̀ ni mo ní ti ọ̀daràn yẹn jáde bọ̀tọ́ ó yìn rí ẹ wípé ìgànnà rẹ kò wá sí ọ wá padà wá láti wá ránró kò sí tí o lè fi yanjú rẹ̀ ju pé kó padà sáwọn àkàrò rẹ̀ lọ but kó máa ṣe regularly tó o bá increase ẹ̀ kò gbọ́dọ̀ sún sẹ́yìn títí tó fi jáde láyé nínú àwọn àkàrò rẹ̀ ni ntí máa ń ṣe ọ̀gọ̀ọ̀rọ̀ wọn nìyẹn wọ́n rò pé bóyá bíi paracetamol ni tó yẹ pé ọba ti lò ó fúngbà kan ọ̀pàlá eléyìí rárá ó ní nǹkan ṣe pẹ̀lú ìmánì rẹ̀ gan tẹ́yẹ pé bọ́n bá ti ń ṣe sí ìmánì rẹ̀ máa ní kìmí sí àlùjẹ náà ní máa rọ opportunity láti wá because whosoever is possessed is one of those two things is either that is what is the spiritual wall of defense is cracked or Allah subhanahu wa ta'ala wants to test him. We have instances in the time of the companions of the Prophet ﷺ who were tested. In that case, uh, Allah subhanahu wa ta'ala, with the presence of the Prophet ﷺ, immediately they bring such persons to the Prophet ﷺ. The Prophet ﷺ will just say, أخرج يا عدو الله أنا محمد رسول الله صلى الله عليه وسلم Get out the enemy of Allah I am Muhammad the messenger of Allah and the jinn will run away. Okay, there are instances like that. But uh, in, there are other instances. Maybe this person had been very lackadaisical in his spiritual obligations. Because of that weakness, jinn, and you know one of the characteristics one of the characteristics given by Allah subhanahu wa ta'ala about them is that they see you when you don't see them. They see you from where you hardly see them. Then you get possessed because of his lackadaisical attitude. Maybe a woman who was not covering her head well or who was just misbehaving anyhow, something like that. The only way out for such person is one, to full, be full of tawbah to do a lot of istighfar, and those two things, ta'wizat and fasting, because these are very potent means of getting rid of them. One of those things again is that direct rainwater, direct rainwater, he or she should drink it and take bath with it. It's very fast in getting away. Very, very fast. That is what Allah subhanahu wa ta'ala says you know. And inshallah al-kareem, with that, but immediately you are used to a particular set of Al-Kar that gives, that give you relief from possession, you don't stop such car. You continue for life. You know, a, a, a sister was admitted in the hospital and uh, he was not, she was not having any effect whatsoever despite the good attention she was given. So in the end, she complained to the to the scholars. Luckily, she was able to get a Sunni scholar, a Salafi person. Then they asked her to observe, to be full of recitation of this that, Surah Al-Baqarah, uh, Surah Al-Fatiha, first five verses of Surah Al-Baqarah, Ayatul kursi the two verses after that, from the Ilahi Mulku Samawati wal Ard to the end of Surah Al-Baqarah. فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ رَحْمُ الرَّحِيمِينَ Surah Al-Kafirun, Surah al at him all the time. But before you start, do a lot of salat for the Prophet Sallallahu Alaihi Wasallam and do Subhanallah walhamdulillah wa la ilaha illallah Allah Akbar ten times. Because the Prophet Sallallahu Alaihi Wasallam said, any supplication made after saying subhanallah walhamdulillah wala ilaha illallah akbar ten times allah accepts such supplications alhamdulillah she was full of that before the end of that day she confessed that she just observed certain things getting out of her then she got relieved then but she was warned that be full of that supplication throughout your life make it your regular menu, and uh, inshallah, al-karim, so that the jinn will not come back to you again. If you leave it, if you leave them, this adkar, the what? So what you do is you keep on the adkar, you make it uh, your regular forms of adkar. May Allah make it easy. Now, so it requires a lot of work. Only me and Jema Shedori again. ìgbìyànjú tẹ̀ ti ṣe láti pilẹ̀ yẹn àwọn tí wọ́n fẹ́ fẹ́ wọ́n kàn fẹ́ ẹni tí wọ́n fẹ́ súnmọ́ wọn ò mọ ntí ó tó wà lẹ́yìn rẹ̀ so bọ̀tẹ́yà bá máa mú oníbẹ̀ ẹ̀ nísìn ẹni tó bá máa ṣe gbìyànjú yẹn á rẹ́dì láti jókòó tì dáadáa láti ṣe nǹkan náà fún wọn ṣe. Assalamu alaikum. Eh, wọ́n ní kí wọ́n ní kí àjọ ká ní sùúrù díẹ̀ kí a jẹ́ kí wọ́n exhaust the questions our brothers but in the meantime kí a mọ nǹka iye àwọn ìbéèrè tó wà nílẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin so wọ́n á lè mọ bá ṣe máa lè ṣe síra wọn wọ́n náà wọ́n túbọ̀ fi wọ́n ṣe kò ní dára. sáwọn ìkọ́ wa ti wá bá kàtó ọlọ́dọ̀ àwọn pẹ́sà. ẹ pẹ́sà ti ní pé àkọ́kọ́ náà lórí ọ̀rọ̀ kọ́sì yẹn mo fẹ́ èmi àti ọmọ ìyá kan náà jọ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ taba travel pé kaki country so òun wá mú ọ̀rọ̀ wá pé wọ́n ní aṣọ abalikram sọ pé táwọn bá ń wọlé àwọn ọlọ́ọ̀kan báyìí táwọn ń bọ̀ láti country pé àwọn á wọ́n ń wo ilé nílò kan láti wọ̀lú kìí ṣe for example nisin ẹ̀ ń bọ̀ láti bí ọ̀yà nàbàfọ̀ yẹn máa kínní ọlọ́run pé bájà ni bí ọ wá ń wo bájà lọ́kàn báyìí ẹnu àti wọ èkó kìí ṣe wípé kí kọ́ a máa wọlé rẹ̀ lọ́kàn lọ́ba yìí ní rárá. náà ṣé ilé òṣìṣẹ́ ó dọ̀kan ó dọ̀kan káwọn sísà máa béèrè tí wọn na káwọn sísà máa béèrè ìbéèrè wọn ọlọ́run ti fún wa ní. sọmọlì gọ́ǹtù. wa aleykum salaam tala. ẹ jọ̀ọ́ fífi omi gbígbóná bara lẹ́yìn ìbímọ. bẹ́ẹ̀ni. àbí kí èèyàn fi omi jóra tó bá ní kàtà mo gbọ́ pé wọ́n ní kò dáa. a èmi ń ṣàǹgbọ́ ìsinsìnyí kò sí tó burú bẹ́ẹ̀. Now. All right. Now béèrè pé ṣé tíyàn bá lóyún pé ṣéyàn lè jẹ àṣejẹ àbí ṣéyàn lè lọ sí ilé ìléwé ọmọ àtọ̀. èèyàn ní ìdí àṣejẹ àṣejẹ yẹn ni àwọn àkàr àṣkàr tí yóò jẹ kí ibi ó rọrùn tó ní jẹ́ kí torí kọ́má kírun rẹ̀ déédéé kọ́má ṣe àwọn àkàr yẹn kó tí ò bá lè dìde lóru kó máa jókòó torí kọ́ndíṣàn tó wà yẹn kó máa ṣọ̀pọ̀lọpọ̀ adkar àṣejẹ́ mùsùlùmí nìyẹn náà náà náà bẹ́ẹ̀ ilé alágbo tó bá jẹ́ pé ilé alágbo tá a mọ̀ tó ń fi ṣe àgbo tí ò mú àmúlùmọ́là ní pẹ́ntàmà ọ́ àókè náà rárá ẹgbẹ́rún tí ìbá ti ṣe pé wọ́n associate ẹ̀mọ́ kankan aha because masalan uh, ó ní àwọn ewé tí wọ́n pé tí wọ́n bá gbo fún obìnrin uh, kò ní jẹ́ kí ara rẹ̀ wúwo pé rírà yẹn ó máa ń sábà wà látara pé ó ń supply ẹ̀jẹ̀ ó very small thing ni débi pé omi ìsìwẹ̀ epo gini tí wọ́n á kàn sí tí wọ́n bá mú gan bí ìgbà tó yẹ pé omi lásán lòun kì í ṣe pé ó yàtọ̀ but iṣẹ́ tó ń ṣe lára náà ni wípé yàtọ̀ sí pé a mú ẹ̀jẹ̀ pọ̀ sí a tún kò ní jẹ́ kí ó máa rẹ ẹ kò dẹ̀ ní side effect kankan so àwọn irú kan báyẹn wà tó jẹ́ pé àgbo náà la pè eléwé ọmọ náà ni a pè gbogbo but kìí ṣe tí ó rújú tí ó wàá di wípé tó bá fẹ́ jáde kó gbẹ́sẹ̀ ọ̀tún lórí kinní kan àbí kó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ kó ṣe kinní kan kó ṣe oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé ó lè wá mú májẹ̀mú kan àbí kejì pẹ̀lú àlìjẹ̀nú wa náà. náà. kwẹ́sàn tèmi ó fẹ́ gbọ́ ilé ìtẹ́ dáhùn sí. náà. ó ní pé wọ́n ní ajá ẹlẹ́dẹ̀ wọ́n ní kí ni. ajá àti ẹlẹ́dẹ̀ báyìí mọ̀ pé àárọ̀ mi. bàtà ọbọ. tí awọ rẹ̀ tàbí bí irun rẹ̀ tó wá fi ṣe bíi bóyá bíi nǹkan tàbí bíi bàtà nǹkan kan bàtà ẹgbọ́n ẹ̀tọ́ sí ìtàlẹ̀ ló. bẹ́ẹ̀ni torí ayù máa ló sọ ayù máa èèyàn ìdá dúdúrà fọkàdì tọ̀họ̀ ayù máa ló sọ náà. náà gbèsè mi gbèsè mi ó ti pa. asalaamu. wa aleykum mọ́lá kì í jàre wa aleykum wọn ò fi fara wọn ò fi palẹ̀ wá pa náà wa aleykum ẹni tí ó bímọ tó bá ti lóyún máa ní gan ó máa ní problem tó bá ti wà nínú oyún irú problem o ó máa ń rẹ̀ gan ó dẹ̀ máa ń lo gbogbo àwọn drugs ẹ̀ ok ọmọ tó bí láti ń sìn ọmọ tán ó bí náà máa ìbọ̀tí ní ìgbà tó gbọ́n ẹ̀ tán ṣèwáṣọ But bàtà ojú nàtàní à ń ṣe ṣọpẹ́ṣọ. bẹ́ẹ̀ ni ó náà fọ́. gàrí. wọ́n ń fi ẹ̀gbẹ́ àti lórí mi ẹ̀wù ọ̀pọ̀ ṣé àwọn ọ̀ṣun mi pàtàkì. rárá ẹ àti lórí mi lè bà lẹ́rù bọ̀ tiẹ̀ tó bá rí good attention àwọn medical personnel inshallah. sọ ẹ ọkọ ẹgbẹ medical personnel. na. na dọ́kítọ̀ lọ́kọ̀ ẹ̀. na ẹ kò mà tán kò má gbogbo ẹ̀ tán yóò tún consult àwọn yòókù náà àbí. lè ṣe mọ̀dìmẹ́ta bẹ́ẹ̀ fún. mi ìgbọ́n mi ìgbọ́n dáńsà. tó o tó dìbò ọ̀rọ̀ ní ilẹ̀ ta. kí ló ń ṣe máìkì wọn lókè. so káwọn àlékún fún ẹ. wọn àlékún sí náà àtàlà. sọ ẹni yẹn mẹ́díkù dọ́kítọ̀ lọ́kọ̀ ẹ̀. okay so problem yẹn máa ń ó máa ń wá aṣọ lè ṣe for the next time bẹ́ẹ̀ for a short period. kí ni kò ṣe. family planning oníṣẹ́ àwọn lè ṣe wọ́n ní mi ìrìn pé kí n bá wọn pèrò. yóò ní di àjókòó sọ gidi nature illness yẹn tó jẹ́ pé doctor tí ó recommend yẹn á jẹ́ doctor tó jẹ́ pé ó máa ti ń ṣe ó dẹ̀ rí i pé last option yẹn ẹjọ́ sàn ọfẹ́ bèrè pé èèyàn tó bá jẹ́ pé wà kọ̀bẹ̀sì kò tí ìmọ̀ délẹ̀ ṣé ó lè máa fi kí ìrọ̀rùn rẹ̀ bíbáwò. bẹ́ẹ̀ni àti ìrọ̀rùn yẹn àti náfìlà bọ̀ tó bá ń gbìyànjú tó ń kà lákàtúnkà mm. kó tó kà ní seventy times àṣetáni ti ń kọ́ di pé kó mọ̀ wọlé àṣàfùn wa wọlé inshallah ó ń kà lásìkò ó ń repeat. ó ń rìpìtì ó ń rìpìtì ó ń rìpìtì seventy times inshallah na alaikum salaam tala. mo ní kí ni mùsùlùmí sọ nípa kí obìnrin máa lẹ́nu ojú. kọ́ máa. ojú. kọ́ máa. ojú. ó ní ẹ ṣe ń lẹ̀ ká máa yọ. ẹ lẹ́ fún no tẹ̀lé kó máa sáàsì kò sí ní haram ni oh. àti irun ká lẹ́run orí eh. ká lẹ́run ojú ká lẹ ìkánná tàbí ká fa irun orí ojú ìpé ìpéjú gbogbo wọ̀nyí Islam ọ̀fọ̀ tàbí ká tààtù. Eh. birthday ṣíṣe ń kọ́ birthday ṣíṣe. birthday ṣíṣe kì í ṣàṣà mùsùlùmí. Eh. assalamu alaikum ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù. mùsùlùmí gbogbo gbàdójúmọ́ ló máa ń ṣe birthday èyí ni pé yóò máa dúpẹ́ fún ọba adẹ́dà gbogbo ìgbà yóò dẹ̀ máa mú pa òfin ọlọ́run ọba mọ́ ní gbogbo ìgbà yìí pé ó tiẹ̀ dáhùn sáyé kọ́ má fi dídá tán dáhùn sáyé ṣe ìbálẹ́jọ́ burúkú fún so gbogbo ìgbà gbogbo àsìkò ní ọmọ ṣe birthday èyí ni pé yóò máa mọ iye ọlọ́run ọba yóò máa wá kí nìdí tó ń wá ṣe ń bí ṣóun ṣe tí ò bá rí ṣe kó kún fọ́pọ̀lọpọ̀ istikfa kó dẹ̀ máa ṣe tauba kó dẹ̀ máa mútọ̀ náà bá gbọ́ náà bó ṣe jẹ́ pé mọ́lìdì òjíṣẹ́ náà islam tá a máa ṣe gbogbo ìgbà ni òun lọ́ba adẹ́dà rán wá fún sí wa láti kọ́ ayọ̀ kúrò nínú òkùnkùn so gbogbo ń tá a bá fẹ́ ṣe lópin ìgbà tá a bá ti wà láyé a máa béèrè kí ni súnà òjíṣẹ́ náà islam lórí rẹ̀ eléyìí ní bá a ṣe máa ṣe mọ́lìdì fún náà ẹjọ́ mélòó ni ìbéèrè tí ó kù lọ́dọ̀ àwọn obìnrin márùn márùn márùn péré márùn ẹbèrè number one ẹbèrè number one. sàmà ẹ̀ kan ṣe. wà á lè kàn sọ́dọ̀ àǹtọ̀lá. ìbéèrè mi ni mo fẹ́ fi kún fourth question tí ẹni tó wọ́n béèrè question yẹn béèrè pé èmi gbọ́ pé wọ́n nínú àwọn seventy thousand tí wọ́n kọ́ wọ àlùjẹ́ náà láì ní ṣèṣirò ṣẹ́ ni pé àwọn ti ní apply nǹkan gbígbóná sí ara wọn. rárá bóyá direct. kì í ṣe gangan tí gbígbóná àwọn tí wọ́n ṣe kẹ́yù iná gangan ni wọ́n máa ń fi máa nǹkan láti fi ṣe wòsàn iná is a method of uh, medical kini wọ́n fi iná tó ti ń pọ́n ròdòdòdò báyìí wọ́n fi máa ara ni. It's not so common around this area, Go common, but wọ́n recommend in some other medical field. Ẹ̀yìn ni kẹ́yù kì í ṣe omi gbígbóná láti fi mára làbí láti fi wẹ̀. Ó ní wọ́n nìyẹn ń túmọ̀ sí, ó yàtọ̀ sí. Now, mo ní ìní situation tẹ́ pé obìnrin wà ní labour. Ọlọ́run kádàrà pé. Ọlọ́run kádàrà pé jẹ́ni tí ó gbọ́yé so èèyàn wá instruct ẹ̀kọ́ tó máa ṣe àwọn àsìkáì adẹ̀gbọ́ wípé ṣàìtàn tó bá ń ṣe àsìkáì pé ṣàìtàn ò ní lè fi ọwọ́ kan mú yẹn kò ní lè jẹ́ kó ké láti jẹ́ lóko ní lè fọwọ́ kan ń bala ikọ̀ dẹ̀. ṣé mi ìgbà ẹ̀ rí torí tí kò sí ọmọ kan tá a bí tí kò ní ní àfọwọ́bà kan tí ó fi jẹ́ pé kó dún kó ké òjíṣẹ́ náà sọ́láńdẹ̀ sọ pé àfàwọn kan ó dẹ̀ dákun nínú wọn ní tání isa ọmọ mariam alẹ́ sallallahu ala nabiyina alẹ́ so ìyẹn adkar tó ń ṣe láti jẹ́ pé kí ọmọ bíbí yẹn easy ni àṣetánì tí ó ṣì lọ́nà tí ò fi ní ṣẹ̀sìn kí ó fi jìnnà kì wá ṣe yẹn nìkan láti ìgbà tí yẹn bá ti ń ṣòwò ọmọ lèyìn ó ti máa ṣègbìyànjú yẹn lòjíṣẹ́ lọ́sọ̀ àṣìlám fi sọ wípé tí ọkọláya bá fẹ́ ṣeré ìfẹ́ kí wọ́n má gbàgbé láti ṣèrántí ọba adẹ́dà pẹ̀lú zikir alama jẹ́nìbìnà ṣèpọ́nà wọ jẹ́nìbì ṣèpọ́nà máa rọ̀ zọ̀kútọ́nà wọ́n lọ́wọ́ ọba lé àṣetánì léwà jìnnà sáṣetánì tí ọba palẹ́sẹ̀ fún wa nínú àjọṣepọ̀ yìí náà bá lé àṣetánì jìnnà sí téèyàn bá ṣe báyẹn ó ní ọmọ yẹn ó jẹ ọmọ dáadáa kí ọmọ so àwọn ọdún kan báyẹn ni tó bá rẹ̀ dìde lé ayé tán èyàn ó fi ẹ̀sìn kọ́ toróbi tí ó fi ẹ̀sìn kọ́ máa rẹ̀ yóò ṣẹ̀sìn pẹ̀lú rẹ̀ láyé ńlẹ́ àti gbangbájọ́ gbẹ̀ndàkíámọ̀ ẹ̀sìn la máa fi ń kọ́ ọmọ tí ọmọ máa ń fi ń jọ́ máa rí láyé àti gbangbájọ́ gbẹ̀ndàkíámọ̀ kọ́ máa lára rẹ̀ kọ́ máa ìwọ̀ àwọn wo ni ibi tá a gbọ́dọ̀ rìn sí ibi tó yẹ ká rìn sí gbogbo nǹkan báyìí la máa fi ń kọ́ ọmọ kí ọba dẹ́dà kó jẹ́ káwọn ọmọ wa kí wọ́n yẹ kí wọ́n yẹ jù lójú ọ̀nà rẹ̀ number two. Samara Ibusa. na last question ni pé ìníṣẹ́jọ́ tó jẹ́ pé ọkọ àti ìyàwó wọn jọ agree lórí pé ìyàwó òun fún níyànjá pé kó lọ ibi tó jẹ́ àlàyé àbí ó lè fi nǹkan ìwé àwọn tọrọ léyìí tí ò ti nípa àwọn ṣé ó ti tó lẹ́rìí fún obìnrin yẹn pé ó fì ní abẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run wà láti lè ṣe kó lọ lẹ́yìn ọkọ ẹ̀ tí ọkọ ẹ̀ wá sí ara ni àbí kó fi nǹkan tọrọ. kó fi nǹkan tọrọ yes but kó tó jáde pé ó jẹ́ kọ́kọ́ rẹ̀ mọ̀. ó ti àgbì nílé pé ó ní àwọn ibi tó wá àlè pé ó lè má láǹfààní láti gbà àbí nǹkan ṣe tó bá fẹ́ jáde kó kó kó inform ọkọ rẹ̀. ọkọ ẹ̀ náà ló fún ní pé òun yọ̀ǹda pé tó. tó ń bá jálá ìmọ̀kan tọkọ bá jálá ìmọ̀kan kí ìyàwó máa ràn án lọ́wọ́ lórí àìmọ̀kan rẹ̀. Hmm. asalaamualeykum. wa aleykum salaam tala. jazakumullahu khairan. wa antum jazakumullahu khairan. sísà kan ó ń complain bitterly pé òun ní whispers of shaitan the whispers ó máa ń ó máa ó wà intense somehow ṣàbí ìgbà pé so ó wá wà what's pé tó kò ṣe pé nǹkan ṣe ṣe wọ́síwọ́sà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́síwọ́sà bá ti ń ṣẹlẹ̀ nǹkan ṣe lóòótọ́ but tí ó what's sáré mú kúrò ní wípé gbogbo ìgbà kó máa rántí pé ọba adẹ́dà ń wo òun mm-hmm. ó dẹ̀ mọ̀ tó ń rò ó gbọ́n tó ń sọ ó dẹ̀ rí tó ń ṣe kó wá dún ní má bíkìrì kan ní ṣíṣe èyí tó fásità ń bẹ jù tó dẹ̀ máa ń tètè mú àwọn mẹ́ àwọn set kan ní mathalan la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in kọ́ máa ṣe sẹ́mu kọ́ máa fọkàn tẹ̀lé ó máa ń lé wọ́sọ́wọ́sọ́ àjìnà then la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin kọ́ máa ṣe òní náà tó máa ń tètè lé wọ́sọ́wọ́sọ́ àjìnà àti subhanallah walhamdulillah wala ilaha illallah allah akbar wala hawla wala quwwata illa billah ila alihi ila azim kọ́ máa ṣe rẹpẹtẹ kó dẹ̀ máa ṣe salatu fún ìṣẹ́ náà sallallahu alaihi wasallam ọdún tó ti rọrùn jù kó gbára lé híhá alukur'an tó bá ń há alukur'an tó ń reflect lórí tó ń kà Ah, àṣetá ni wọ́n máa sálọ fún. ẹlẹ́kejì sàn ara àdámọ̀ mùsùlùmí wípé ọlọ́run bá máa gbé ìdánwò wa. bẹ́ẹ̀ni. Mm, and ó lè wá in different form. bẹ́ẹ̀ni. na mo ti báwo lè ṣe and sometimes ó ìsìlẹ̀ àkójọ ẹ̀bẹ̀ á trial or ó lè jẹ́ punishment náà fún ọ̀la. bẹ́ẹ̀ni. báwo is there any way maybe from kọ́tà tó ti ṣẹlẹ̀ lásán àbí àkọọ́lẹ̀ ìyọ́n lè differentiate between ìtọ́ jẹ́ punishment or ìtọ́ jẹ́ trial kí ni èèyàn lè fi differentiate is there any answer. naam lè kú bíi látara yìí pé kóun náà rántí pé òun ṣe nǹkan kan pé lẹ́yìn ìgbà tóun ṣe ni nǹkan yẹn bẹ̀rẹ̀ sí í máa ṣẹlẹ̀ mẹ́sàlá ló fi jẹ́ pé ó yẹ kí mùsùlùmí máa ní ìfura àti ìfira àtàfira látara yìí pé ọmọ ya gbogbo gbà báyìí ó pẹ́tàkó lórí lórí ibùsùn aago mẹ́ta àbọ̀ á ti jí kódà bí òfin jí gan jílẹ̀ ó wá rí wípé àti jí fásùbà gan wá fẹ́ di wàhálà kó chẹ́kì tó ń jẹ kó chẹ́kì tó ń rìn sí kó chẹ́kì environment eh, eh, àwọn tó ń tí wọ́n jọ ń tí wọ́n jọ ń rìn torí tó ń bá ń ṣe gíbà tàbí ó ń ṣe ó ń kó sínú àwọn ẹ̀ṣẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá à ń fojú di tó dẹ̀ jẹ́ wípé àwọn kan bẹ tó yẹ pé wọ́n jẹ́ ní ọlọ́run ọba tó èèyàn bá ń téèyàn bá ń sọ̀rọ̀ wọn láìda ẹni tó ń sọ̀rọ̀ wọn láìda yẹn ò ní tán rèé kọ́lá wọn yà wọ́n yà bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala á fi àwọn àdánwò kan tó jẹ́ yí pé a máa ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ tí òfin ní rí àna ọba adẹ́dà ló fi jẹ́ pé àwọn afáà máa ń pè àkíyèsí pé ká ṣọ́ra fún gíbà ìsọ̀rọ̀ mọ̀làkejì lẹ́yìn láìda tàbí tó bá gbọ́ tó jẹ́ pé ah, lágbáyà sọ báyìí inú rẹ̀ abàjẹ́ kí ẹ̀ máa kúnra ró fún un Ah, kí ẹ̀rẹ́ máa kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfar kí istikfar pọ̀ nínú àkárì èèyàn tó pọ̀ gan tó bá ti ń pọ̀ alhamdulillah ọlọ́run ọba máa fi ṣe sábà bíi bí ẹ̀ṣẹ̀ bá ṣe ń wá ọlọ́run ọba máa fi ṣe tí ó máa ti dànù ah, kathratu sujud kọ́ máa kún fún sùjádà ṣe púpọ̀ àti ìmáa gbé kúránì kà kó máa gbé kà kó máa wò báyìí yàtọ̀ sí pé ó máa ń jẹ́ kí ọkàn ó rọ̀ fún tọ́lọ́wọ́n ba ó máa ń jẹ́ kí ojú gan kó clear láti rí dáadáa tí èyí ó ṣe àti ìsáfún aburú tí kò yẹ kéèyàn dáwọ́ gbogbo àwọn kan báyìí ó tó bá ti ń ṣe inshallah al-karim ọlọ́run akọ̀yọ nínú gbogbo wàhálà but definitely téèyàn bá ti rí i pé hmm, òun náà wò ó pé n tóun ń ṣe tóun dún ní máa òun ò rí dáadáa yẹn ṣe má kó mọ̀ yìí pé kó ti máa fura sí yẹn kó padà kó ṣe tọ́ba kó ṣe ọ̀pọ̀lọpọ̀ istikfar kó wá normalize yìí torí irú nǹkan báyẹn gan ó máa ń fa àdánwò wípé kí àlìjẹ̀nù wá rí síyàn oríṣiríṣi dẹ́ làwọn náà àwọn kòfàr náà wà nù wọn àwọn mùsùlùmí wà nù wọn àwọn mùsùlùmí tí ò dúró déédéé náà wà nù wọn náà tó jẹ́ pé ìṣesí yẹn náà ni wọ́n á fi kó bá ẹni tí tí wọ́n bá process wọ́n náà wọ́n yàrá yàgbúrú wọn now. number three. náà alaikum salaam tala. kò sọ̀rọ̀. alaikum salaam tala. dókítà ìdí ọ̀gá kan bẹ̀ yẹn fún. mo wá fẹ́ bẹ́ẹ̀ pé ṣé ó bóyá jọ bí bóyá ìṣògùn ọ̀nà ṣe bóyá kí ọ̀bẹ tán bóyá kí ọ̀kan ní ọ̀pọ̀ pòsì náà wá fi sẹ́sẹ̀ yẹn adékẹ́sẹ̀ yẹn yìí fẹ̀ wọ́n. kí ẹ bá ṣe kí ni. ipe tí ìṣó bá gbìyàn lẹ́sẹ̀ sà wọ́n máa ní pé kí ẹ̀ fi ọ̀pọ̀ mọ́ pé kí ẹ̀ wá kọ́ tọ́gbà yẹn bá ti gbìyàn yẹn wá kọ́ epo sí yẹn wá kọ́ sínú ẹsẹ̀ síṣó ti gbìyàn mo wá fẹ́ ní ṣáàjì sí yẹn ṣé ó lọ pẹ̀lú ẹ̀sà. ó súnmọ́ and then sir mo fẹ́ bèèrè fúra wo ni pé bóyá kí àwọn máa jẹ́ orúkọ ọkọ yìí inú fúra wo ló wà sà. kò sí. but inú Islam jẹ́ orúkọ ọkọ. èèyàn lè jẹ́ orúkọ ọkọ èèyàn. orúkọ ọkọ ẹ̀ sà. ìyẹn gbọ́ kò í ṣe pé ó ń jẹ́ orúkọ ẹ̀ lágbájá Fatima ìyàwó Abdullah ìyẹn ni MRS àbí àbí but omi wà tó jẹ́ pé a ṣe. Fatima Yusuf afi hyphen Abdullah that is ìyàwó ọmọ Yusuf ìyàwó Abdullah ṣó irọ́ ló pa ni òpúrọ́ ẹ̀hìn so that is it. ok jazakumullah. wàá fi dúró àpò ọkọ. asalaamualeykum. wa aleykum salaam. tí èèyàn bá ń ka alikuran tó jẹ́ pé èèyàn wá ka ṣúra yẹn tán so ó kù ìgbà tí èèyàn fẹ́ padà sórí ẹ̀ ṣé èèyàn máa tún fi àwòsùbílá iná ṣàìtọ́ inú ọdún bísímìlá ọ̀rọ̀ nínú ọ̀rọ̀. rárá àwòsùbílá sami'il alim min hamzi min ash-shaytan ar-rajim min hamzi wa nafikh wa nafikh èèyàn ní ṣe basmala sí but uh, ta'awiz lèyàn ó ṣe mọ́tọ́ bá fẹ́ pé yẹn fẹ́ bẹ̀rẹ̀ lórí beginning sura ni lèyàn ó ṣe basmala pẹ̀lú ẹ̀. Okay, jasafun lọ́kọ̀. Number five. Number five. Sábà lè kùsà. Wà lẹ́kùn sọ̀rọ̀ àǹtọ́lá. Ẹjọ́ ìbéèrè mi ni pé fún ọmọ tó há àǹtà. Kí ni èèyàn lè máa ṣe tó máa fi rí ha dáadáa tí ò ní máa gbàgbé? Ẹ̀yàn ní fílámù lẹ̀. Kò sí oògùn kí èèyàn má gbàgbé Kùrán náà ni mọ̀rájà so ọmọ tó ń ha Quran àwọn òbí rẹ̀ gan ti wọṣẹ́ tó ó ti dé báyìí láàárọ̀ kó kà kíyàn gbọ́ kíyàn má jẹ́ kó ráàyè ṣeré pẹ̀lú ẹ̀ torí tó bá ti ń ṣeré pẹ̀lú ẹ̀ Quran àfò lọ gbogbo àpò ìwòkú o ó ń nínú ilé àwọn wọ́nranwọ̀nran yẹn ká kọ̀tẹ́lẹ̀ àwọn erépa oríṣiríṣi wọ́n try láti kọ̀tẹ́lẹ̀ pẹ̀lú ẹ̀ àtọ̀sán àtòru wọ́n á máa jẹ́ kó kó máa rìváìsì Kùránì inṣàlá á dúró dáadáa tó bá dúró tán àti ha kò nira tó àti jẹ́ kó dúró torí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ní ó yára bọ́ lọ́wọ́ mọ́yà lórí ju bírakùnmí ṣe máa ń bọ́ nínú tá a fi só lọ so torí yẹn náà ló fi sọ pé ta'ahadu bil Qur'an ẹ bá múlẹ̀ kódà bẹ́ẹ̀ bá ń ṣeré bọ́mọ bá ń ṣeré ẹ bá wà láàrin ara wọn ìdí ká máa fi ṣeré nìyẹn ká máa ka Quran ká máa ká máa kà á ká máa kà á tẹ bá fẹ́ fún ọ ní àwọn assignment tàbí wọ́n fẹ́ ṣe nǹkan kan ọ̀yá bí a ka Quran kó mọ̀ wípé òun ò níbi níbi sásí àfi kó òun ó yanjú ti Quran yẹn ná fún pàtàkì náà. ok ẹlẹ́ẹ̀kejì ni pé ẹni tó bá máa ń tètè bínú sà kí ni nǹkan tó lè máa ṣe kó máa rántí ọba adẹ́dà ń gbogbo gbà pé bóun ṣe ń tètè bínú yẹn bọ́lọ́run bá náà bá bínú sóun pẹ̀lú bóun ṣe ń ṣẹ́ tó tó tètè bínú sóun ṣóun ó bọ̀ ń bẹ̀ kó wá máa fìyẹn kóra rẹ̀ níjànú. last question. now. ọmọ èyí ta gbọ́dọ̀ mi lórí tí ìsá sọ fún wa ní pa kí ọmọ àtàṣì nǹkan mọ́ nǹkan. kẹ́ ẹ̀ máa fìkọkún nǹkan fìkọkún wọ́n ní àlè ló rọ́bà ọmọ ìyá kan wọ́n ní táwọn gbọ́yé ní pé ìyá lè fi rọ́bà báńdì àgbọ́yé rẹ̀ yẹn wọ́ ṣe à ń lò ní ṣẹlẹ̀ sọ̀rọ̀ sílẹ̀m sọ tẹ̀kìrì nípa kó fi páàkì ni wọ́n sọ bẹ́ẹ̀ ni kó má fi páàkì ni. wàhálà kọ́mọ sálàm tó la. kí èèyàn bá ṣàkíyèsí pé sọ́ọ̀nù. tó bá ṣàkíyèsí pé. sọ́ọ̀nù sọ́ọ̀nù. Hmm? zọ́nù ó ń ṣe ó ń ṣe zọ́nù. ìṣe tí ẹ bá ṣàkíyèsí pé gbogbo akitiyan láti rí pé èèyàn ṣe ìdádúró fún pé ó dàbí ṣàìpọ̀ wọ́n fẹ́ sọ di habit ó wá di wípé ẹni yẹn fúnra rẹ̀ rí pé ó dàbí pé ó fẹ́ di ó fẹ́ di àìsàn sí ara kí ni nǹkan tí èèyàn lè ṣe. Hmm, kó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tó bá ti mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kó máa bẹ lọ́wọ́n ọba kó bò mú kúrò tó bá ti fẹ́ bọ́ lọ́kàn kó mọ̀ gbà láàyè a ṣe gbìyànjú gan lórí ẹ̀ tó bá ti fẹ́ bọ́ sí lọ́kàn kó gbà kó mọ̀ gbà láàyè kó tètè wá nǹkan kan ní tó jẹ́ dáadáa rò lórí ẹnìyẹn. Assalamu alaikum. Last question, sir. Naam ẹjọ nípa ọ̀rọ̀ attachment yẹn tí yẹn bá tún yẹn wá tún wọn kalẹ̀ nísìn tí yẹn kọ̀ wá páàkì sọ́nà kan kó wá fi kankan mú nǹkan tó ń sọ dáàbí rọ́bà bàǹdà bí nǹkan tó jọ. bẹ́ẹ̀ni ó bẹ́tà yìí pé kó sá fún gbogbo orú nǹkan báyìí. Assalamualaikum. Waalaikum salam. Jazakumullahu khair. Wa anta jazakumullahu khair. Sallallahu alayhi wa ilayk. Ilaykum. Naam. Naam. Ẹjọ́ mi rí rí ọmọ. Rí rí ìwé ọmọ tí èèyàn bá wò pé torí ẹsẹ̀ ń gbà kan pé kì í ṣe owó ìgbà ní kí èèyàn máa tẹ igba gbòòrò ọmọ kí èèyàn máa na ọmọ ní ọrẹ bẹ́ẹ̀ni bí àwọn nǹkan míì wà tí èèyàn lè lọ fi bá ọmọ rẹ ọmọ tí èèyàn bá ṣàkíyèsí pé bóyá ó máa ń kọ́ tẹ̀kùwáńdò àbí ọmọ ń ṣe kí ni àwọn ọmọ tí wọ́n ń kọ́ kàràtì àbí tẹ̀kùwáńdò tó yẹ pé ẹgbẹ́ òun rẹ̀ wọ́n tẹ́ pé tí èèyàn bá ń ná ọ̀rẹ́ ìgbà àwọn tí wọ́n ń kọ́ karate tàbí taekwondo gan ni wọ́n bẹ̀rù ẹgbàá jù. báwo ni sà. àwọn ni wọ́n bẹ̀rù ẹgbàá jù wọn ò ní fẹ́ kí nǹkan kàn wọ́n lára. Ah. bẹ́ẹ̀ ni àwọn gan ni tí ọ̀ma ti mẹ́gbàá bọ̀ ni wọ́n ti ti máa pariwo. ọ̀gbẹ́ apààyàn ò fẹ́ kí wọ́n ń dà lọ nípa fún ah, ok ọmọ tó fà ní ọjọ́ pé ẹgbà yẹn ṣàkíyèsí bí yẹn ṣàkíyèsí pé ẹgbẹ́ ọ̀gá ọmọ yìí ah, kí ni tí yẹn lè ṣe ntí ó bá máa dùn léèyàn wà. fún ìpínlẹ̀ sẹ́. oúnjẹ. ò ní jẹun àfi tó o bá ṣe báyìí. Uh, bẹ́ẹ̀ni. torí ntọ́ nfẹ́ mi ní fún ẹ àfi tó o bá ṣe báyìí. ó wà abúlé ó máa ń tètè mú rìsọ́ọ̀tì wá ju fún ọmọdé o ju wípé òun pẹ́ bá bò lọ. Ah. tó bá ti ṣe nǹkan báyìí tí gbogbo wa bá ń jáde nígbà báyìí ò ní jáde pẹ̀lú wa o but kó o dẹ̀ make sure kó o ṣe pẹ̀yìn lóòótọ́ ìbá sun ẹ̀jẹ̀ kó o make sure kó o ṣe torí tó o bá ti promise kó o fẹ́ promise ọmọ lórí nǹkan kan tó o wá ṣe yóò di pé bí ṣe máa sọ náà nù kò ní ṣe typical wọn ni ṣùgbọ́n tó o bá promise kó o make sure kó o put it into practice ah. ìmọ̀mọ́ rẹ̀ bá a máa sunkún. Ah ẹlẹ́kejì ni pé lórí uh, àwọn òbí èèyàn na àti ìyàwó èèyàn náà ni èyí ṣètò fòbò èèyàn ń ṣe ètò fòbò bọ́lá bá ṣe mọ́ but kí ni kan tí àwọn àfáà kan máa ń sọ làwọn tí òun ni pé mo fẹ́ bèrè pé fún àpẹẹrẹ kálọ̀ bíbíyá èèyàn ń lọ ìmúṣẹ́ ìyàwó bíbíyá ní three thousand naira èyàn ń rí bí three thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ níbi tí èyàn ti ń ṣiṣẹ́ lóòjọ́ lóòjọ́ náà báwo ni yẹn ṣe pin láàrin àwọn méjèèjì báwo ni wọ́n pín yẹn mọ̀ pé láàrin àwọn méjèèjì bíbó ìyẹn òbí àti ìyàwó yẹn òbí ò ṣiṣẹ́ mọ́ ó ń ṣiṣẹ́ okay torí ó ti ṣe yẹn sóbí yẹn kò gbọdọ̀ kí ẹ lọ sọ pé kò gbọdọ̀ kì í ṣe tó mú wálé yẹn ni wọ́n ń jẹ lọ́wọ́. Ah, so ìnáwó sí wọn ní nínáwó sí tí ó jẹ́ pé àwọn ah, ọmọ ìpé ọmọ ìka wọn kún tó bá jẹ́ pé wọ́n ṣiṣẹ́ kọ́kọ́ tó bá jẹ́ pé wọ́n ṣiṣẹ́ ó ti di responsibility rẹ̀ kì í ṣe òbí tiẹ̀ nìkan òbí tiẹ̀ náà ni bó ṣe jẹ́ pé òbí tiẹ̀ náà òbí rẹ̀ ni. Hmm. Um, Salafi wọ́n ní wọ́n ní announcement fún àwọn sisters wọ́n ní ní on the fourteenth uh, oṣù yìí ìyẹn sẹ́sẹ́ tó ń bọ̀ yìí pé wọ́n máa ní àpẹẹrẹ uh, the discussion a discussion forum kan tó máa concern our sisters pé sisters issues so wọn brothers sí nípínlẹ̀ aago mẹ́wàá ní sátidé tó ń bọ̀ ní mọ́sálásí ń bíbáyìí hmm. um, so wọ́n ní on the 14 fourteenth so àwọn tí àwọn tọ́lọ̀ bá gbà láàyè nínú àwọn sisters kí wọ́n gbìyànjú kí wọ́n attend there ten o'clock next week saturday. ṣáàrù náà yà sálẹ̀ fi. salamu alaykum wa rahmatulahi. wa alaykum asalaam tala barakatu makfuratu. habakumullah. ami wa yaku. naam su'ali yani fima yata'allaq bin. naam. yani hadhihi. الخلافات التي نسمع في هذه في هذا العصر يعني هناك بعض الشباب يأخذون في الأمور دقيقة ويتسربون في الحكم يعني السؤال هو كيف يعني نتصور مسألة تصورا صحيحا يعني ونجعل عليه حكم صحيح نعم نعم يا ya wa tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ wọ́n ti di mufti ẹ̀yẹ ká fún alápèjù ní ẹni tó bá mu sìgá ẹni tó bá mu sìgá kéfèé rẹ̀ àpèjù kẹ̀mí pé kí nìdí wọn wọn ní innal mubaddirin kánú wakana shaitan li rabbi kafura wọ́n ti ṣe hukumu nìyẹn al-isti'ijal bi istar al-ahkam ìmá kánjú láti mú fatwa wa ó àpèjúwe ẹni tí ò lẹ́kọ̀ọ́ ni àtẹni tí ò nímọ̀ yáni àwọn sálàfù wọn máa sọ pé. àwọn rí instances tí wọ́n bá bi àwọn léèrè question wọ́n bi àfa kan léèrè a ní lọ sọ́dọ̀ àfa yìí òun náà ó máa tìkátìká yóò tún padà sọ́dọ̀ àfa yìí náà torí wípé kí ni wọn ò fẹ́ ṣe ìkánjú nkanjú láti torí tó mú ewu wájú òní ìmá pàṣẹ fatwa láì tí ní credential láti ṣe ìdí rẹ̀ ní sheikh islam thani ibn qayyim jawziya ló fi ṣe tíra yẹ ilamul muwaqqi'in ar-rabbil alamin ìkìlọ̀ àti ìtají fún àwọn tí wọ́n ń sign warrant on behalf of Allah because ọba fi sọ wípé kíní wa permissible ọ̀ ń gbọ́ ọ̀rọ̀ ọba adẹ́dà sọ ni tí ọba sọ ń kọ́ kí ló jẹlẹ̀ wọn ó purọ́ mọ́ ọba adẹ́dà ẹni tó bá purọ́ mọ́jìṣẹ́ náà sàásìlám gan kí ni kọ́ndíṣàn rẹ̀ iná ẹni tó bá pamọ́ ọba adẹ́dà ń kọ́ ló yẹn gbọ́dọ̀ ṣọ́ra ẹ gbọ́dọ̀ ṣọ́ra ó tẹ̀ pàápàá lórí Facebook lórí gbogbo àwọn social media yẹn ẹ̀yẹ́ ó rí i àwọn fatwa mi mo rí fatwa kan wọ́n ní kò sí ibi tí wọ́n ti ń ṣe islam láyé nísìn àfi ọ̀dọ̀ àwọn isis mo wá ọ̀rọ̀ béèrè ńbẹ̀ mo ní àáfàá kan ṣoṣo wo nínú umma yìí ló rẹkọmẹ́ndì àwọn isis subhanallah ibi tí mo dáràn sí ni pé àwọn àfọwòrò lórí burúkú ò lè ní sọ nípa wọn èmi náà wá ní ìwọ gan lórí burúkú ó wá wò ó pé lẹ́nìkan wá ṣe kọ́mẹ́ǹtì síbẹ̀ pé ọ̀nà ẹni tó ń bá sọ̀rọ̀ yìí ẹni tó ń bá sọ̀rọ̀ yìí ju bàbá ẹ̀ lọ o ó wá kó wá ó ní ó tún sọ ó ní èmi mọ kọ́kọ́ dálẹ̀ èmi mo dálẹ̀ mo ní káwọn lọ sọ́dọ̀ àwọn afa àwọn afa wo ni káwọn lọ sọ́dọ̀ wọn but mo wá tún béèrè pé question ni ẹ tí à ń sá rẹ o ẹ fún mi láàfáà kan nínú owó mọ̀ yìí tó fún wọn ní tẹ́síkíà wípé a ní tí wọ́n ń ṣe yẹn dáa ṣé ẹ̀yin mọ̀ wọn ni ṣé ẹ̀ mọ̀ wọn ni wọ́n ti mẹ́rin àgbàdì pé umma ó ti wà àdánwò ti bá umma látara wọn ṣe nítorí iṣu bá ti ṣẹlẹ̀ every week inú ògiri wa ni wọ́n máa sọ wípé yes kìíní ìdá kìíní ọ̀dà isis sọ àáfàá kan tó bá sọ wípé ẹ dákẹ́ wọ́n ní báwọn yẹn ṣe ń criticize àwọn boko haram náà nìyẹn mo ní bẹ́ẹ̀ ni èmi wà nínú àwọn tí wọ́n ń criticize wọn wọ́n á sọ àáfàá kan láyé o tó sọ wípé ok n tí wọ́n ń ṣe yẹn ló dáa kí masajid kẹma kọ́ ẹ pé gbogbo àwọn tí bọ́m̀bì ń ṣe rẹ̀ lórí mùsùlùmí rẹ̀ nípa mùsùlùmí ló ń claim pé ẹ fẹ́ establish islam but mùsùlùmí rẹ̀ lẹ́ pa àwọn so many things like that ó wò ẹ tí mẹ́rin wá ibi tó dára ara rẹ̀ later wọ́n wọnú personal inbox mi yí pé àwọn ṣe sọ fún èmi fóun bí èmi ṣe jẹ́ ni mo ní mi jẹ́ nǹkan kan ara mùsùlùmí mùsùlùmí bíi tiẹ̀ náà lèmi tèmi ń sọ ni yí pé kó tó di pé wọ́n sọ yí pé ah, a máa sọ̀rọ̀ èèyàn kan pé a ń ẹ ká tẹ̀lé nì sọ fún mi ẹnìkan torí kọ́ ara àwọn ọmọ tí wọ́n ti gba ọ̀nà bẹ́ẹ̀ lọ tìbọn náà further your university not from the north o oh, from the western region here àwọn òbí wọn bẹ̀rẹ̀ sí pé àwọn ọmọ wọn ṣe kí ni mo ní wàhálà yìí ni wọ́n ní kí ló dé tí mo sọ pé wàhálà mo ní sí ẹ̀kọ́ wọn lẹ́sìn not common lesson only me give you instance I cannot tell my children wípé nǹkan báyìí ni ẹ gbọ́dọ̀ ṣe but màá ní intanet ń ṣe lè ẹ̀rí mi nì ètí ẹ̀yìn bá ń ṣe ẹ̀ka ẹ̀rí yín wá ẹ jẹ́ ká jọ mọ́sálà <laughs> àdùn àwòlẹ́ẹ̀dì wọ́n ní táǹbà ń ka Quran a máa ń ṣe mùdúùdù yẹn pé nìṣẹ́ wípé kò sẹ́rì fún ká sọ yẹn after all nítorí sẹ́lásílá alásálàm sọ ò ní wípé alif ládá mẹ́wàá láàmú ládá mẹ́wàá mímú ládá mẹ́wàá níbo láti wá rí mo ní ọ̀kẹ́ basit a yí pé kùránì ti ń bẹ lọ́wọ́ wa ṣe àkójọpọ̀ rẹ̀ alẹ́lẹ̀ ijtihad ni àbí tawqifi yẹn ni wípé wọ́n kàn kójọ báyẹn ni àbí àkọọ́lẹ̀ wá wípé bí kẹ́ ẹ ṣe kójọ ni wọ́n ní àkọọ́lẹ̀ wá pé bá a ṣe kó wọn jọ ni wọ́n ní inna alayna jam'ahu wa qur'ana àbí bó ṣe sọ kọ́ yẹn ni ok so n tó sọ ni wípé mùdúdú yẹn ò sí níbi tí ọlọ́run pòlíìsì yìí pé kí wọ́n jọ kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́ abẹ́ mo ní ókè àjẹ́ pé àyà yẹn ní ẹ̀ tẹ̀lé nìyẹn náà pé àwọn náà tètè sún sẹ́yìn ní pé ọ̀nà kan ní tá à ń gbà ń kà ọ̀nà ní àpọ̀ tá à ń gbà ń kà tẹ́lẹ̀ pé gbogbo wọn rèwà ayáàtì ní tiẹ́ dẹ́gbà látọ̀dọ̀ ta látọ̀dọ̀ ojúṣe ńlá sí lára ọ̀sánlá so ibẹ̀ ni so ọmọ ah because age kan wà dangerous age of adolescence ọmọ fẹ́ àṣàtàrà rẹ̀ pé yes òun náà ti dọkùnrin obìnrin náà fẹ́ pé òun náà ti dọbìnrin the only way tó o lè fi tọ́nu rẹ̀ bọ́sà kìí ṣe wípé kọ́ yọgi tí o tọ́ ọ bá yọgi tí wàláyé ọkàn ti sin bàrà rẹ ni ẹ̀rí rẹ kò jáde ẹ̀rí tèmi ni tá a bá dẹ̀ ráwọn tí wọ́n yẹ pé ẹrù pé àwọn làáfà tẹ̀ ń lọ sọ́dọ̀ wọn ẹ jẹ́ kájọ ọjọ́ kò kájọ wò wò ọ̀rọ̀ islam ló islam ló dùn ṣe jù torí pé kí ni kò sí kankan tó pamọ́ ẹnìkan ọ̀kan lè gbélé ẹ̀rọ tiẹ̀ ẹ̀jẹ̀ á ṣàlàyé rẹ̀ so látara bẹ́ẹ̀ ọmọdé tó bá gbọ́ yẹn yé tó yẹn kóun ní táìmù jù ẹ lọ yóò tiẹ̀ tẹ̀síwájú jù ẹ lọ because nísìn òun lè tètè gbé kúránì wájú kó tètè ha tó wọ́n lè ní ẹ̀hẹ́n àgbàlagbà tí ò bá ti ha ti tẹ́lẹ̀ ó lè mọ fẹ́ẹ́ torí àwọn àṣìgáàlì iṣu ti pọ̀ nínú sísítẹ́ẹ̀mù yẹn àwọn virus náà dẹ̀ tún ti wọ̀ tó jẹ́ pé òun tiẹ̀ kó kàn jẹun kó sùn kó dẹ̀ kó ṣeré kó kò jù báyìí náà lọ so system yẹn ṣì ńlọ́dá fresh but retention rẹ̀ ṣì memory rẹ̀ ṣì wider ó lè má fresh ó lè má fresher, but memory rẹ̀ ṣì ó yìí fẹ̀ sí nǹkan tí pọnú rẹ̀ so ó sì lè jù sí ó sì ìyẹn lè wà ń so that is it so gbogbo orun kan máa ẹ̀kọ́ ọmọ is such that tó o bá bínú sí kí ìbínú yẹn tó o bí sí yẹn kó ní effect kó dẹ̀ mọ ìdí tó o fi bí kó dẹ̀ fẹ́ ṣàtúnṣe kéèpé kó wá yọjú kó o là ọ̀gọ̀rọ̀ wọn tí wọ́n gbà tí wọ́n gbà bẹ́ẹ̀ lọ àwọn ọmọ olówó ni wọ́n ṣé ọmọ tẹ́jẹ́ ike tó bá wálé ní kátikáti wọ́n fi ń fún ní ten thousand naira pé kó lọ lò fún un bí oṣù bí oṣù kẹta bí kí n tó manage ẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú ìtọ́jẹ́ yìí pé two hundred and fifty thousand naira ni wọ́n ti kó sínú àkáǹtì fún yìí pé kó sá máa kọ́ máa jayé orí ẹ̀ lọ tó lẹ̀ yẹ pé ó inú gbẹ kò sí nǹkan kan bẹ́ẹ̀ wọn ò fún ní ìdáyà kankan ó kàn wá rí àwọn awhamat àwọn fantasies kọ̀ọ̀kan ó dẹ̀ bẹ́ẹ̀ mọ́ ó dẹ̀ wò pé yes òun fẹ́ satisfy spiritual need ó dẹ̀ bẹ́ẹ̀ lọ sọ́hùn alhamdulilayi ọ̀gọ̀rọ̀ àwọn míì tí wọ́n lọ sọ́wọ́n rí pé subhanallah àwọn ti ṣe mistake but àti tètè padà kò rọrùn ló fi jẹ́ pé àwọn ọmọ tí wọ́n bá ti ní àwọn zeal báyìí advice tá a máa ń fún wọn ní wípé ẹgbà bíi tẹ́ẹ̀tì lọ ha kùránù ẹgbà lọ kẹ́ ha kùránù torí antivirus inú system nìyẹn tó bá ti ha yóò ní di àlàyé súnà làá fi ń ṣàlàyé rẹ̀ kó lọ síbi tí yóò ti gbọ́ súnà tó yanjú yé tí òfin ní di wípé yọkàn máa tẹnu wọn àwọn àwọn àwọn ọ̀rá tó fi di pé onáwó di mufti ọ̀sán ga lọ́dọ̀ àwọn kan ní <laughs> kó àlè kéwú lọ́dọ̀ ẹnì kankan ní Nàìjíríà torí wípé kéwú wọn ò ní sanad adawahid àdẹ̀lẹ̀ lẹ́yìn ẹnì kankan torí wípé àwọn oríṣiríṣi máa ta ló sọ bẹ́ẹ̀ rí nínú umma yìí wọ́n wá di omi wọ̀ ẹ́ gbogbo tó ń sọ yìí mú bẹ̀rẹ̀ nìkan ok àwọn àfáà kan tó wà ń bí àwọn kó jọ àwọn ra data àwọn máa connect wọn lórí internet ọ̀dọ̀ wọn làwọn ti máa gba kéwù nǹkan kan ah mọ̀lẹ́ <laughs> àjíìbù àwọn rẹ̀ dà Asad. máa kẹ́sà sáré yóò rẹ̀ dẹ̀lẹ̀ ìdẹ̀lẹ̀ wàhálà pọ̀ báyìí rẹpẹtẹ wọ́n fẹ́ ṣe bọ̀tọ̀ ọ̀nà tí wọ́n bá ṣe yẹn ooo subhanallah subhanallah so kala on kọ́ ayọ̀ but kama dákẹ́ yani ala kulli yani talib al-ilm an yunabbah an-nas fi hadhihi al-qadiyya لكي لعل الله سبحانه وتعالى أن يحدث بعد ذلك أمره ونسأل الله السلامة والعافية نعم السلام الله وعمي وإياكم أثابنا الله جل في الدنيا والآخرة عمي وإياكم نعم سألني هذه الإخوة أن كيف الجمع بين الجمعة والعصر نعم الجمعة صلاة من الصلوات نعم. وهي بديل العصر وما المانع إذا نعم، بديل الزور نعم صلاة الجمعة بديل الظهور نعم صلاة من الصلوات وهي بديل الظهور وما المعنى في جمع بين الجمعة والعصر هكذا قال شيخنا وأبونا في الله شيخ محمد عبد الله بن عبد العزيز بن باز ووافقه كثيرون من العلماء وهذه المسألة ما شاء الله مستوفية في آه، المجمع شهري محدق للإمام النووي ولكن فيما قرأته عن نعم. شيخ شيخ صالح بن عثيمين قال إيه؟ لا ممكن قال لم يسمع هذا من السلف نعم ورد عليه بأن قوله هذا هو الذي لم نسمع في سلف رحمه الله رحمة واسعة هذا رأيه يعني ولكن الصحيح الراجع عند العلماء أن صلاة الجمعة بديل الظهر وهي صلاة من الصلوات وجمع بينها وبين صلاة العصر ليس فيه مانع والله أعلم نعم اوكي سوري béèrè ni wípé kápá jimá pọ̀ mọ́ asiri tójú bá rọ̀ tàbí tá a bá ní ìdí kan pàtàkì ṣé ó mú un tí ó fẹsẹ̀ múlẹ̀ jù ní tí àwọn àfáà sọ ni wípé ìrun juma ìrun ni nínú àwọn àrùn tó dẹ̀ jẹ́ wípé ó ń rọ́pò zuhur ni nítorí náà kò sí tó kọ́ di wípé kí a pa zuhur juma àti asripọ̀ ká ṣe jẹ́mọ̀ wọn tí nídìí bá wà fún position ṣe eh, baba eh, bombaz ni rahimahullah wa matawasa ọ̀gọ́rọ̀ àwọn afá yòókù náà position wọn nìyẹn àlàyé tó kún rẹ́rẹ́ wà lórí rẹ̀ nínú al-Majmu' sharh al-Muhadhab but uh, sheikh uh, sheikh na uh, Salih ibn Uthaymin rahmatan wasi'a àwọn ní àgbọ̀ nínú ọmọ ìrí pé wọ́n ṣe bẹ́ẹ̀ sọ àwọn afá kan náà dáwọ́ lórí pé ní tẹ́ sọ yẹn gan làwa náà gbọ́ rí so ọ̀rọ̀ pọ̀ lórí rẹ̀ bákan but ètò fẹsẹ̀ nílẹ̀ jù náà ni wípé alipazu juma àti asritu náà. ọwọ́ ọkọ alákùtà ìmọ̀ràn kan ìmọ̀ràn wo ni ẹ fún wa sà. náà lórí ètò bí ìjọba ilẹ̀ wa ṣe ń lọ sí particularly àwa tí afàdúrà abẹ́lọ́n pẹ́kọ́lọ́n kó ní ìjọba dáadáa fún wa tó nísìn ìjọba ti ń lọ oníkálukú wa afẹ́lẹ̀ mọ́ràn tí a ti ṣàdúrà fún ẹ̀ olórí wa mọ́ so bẹ́ẹ̀ sì ni àsìkò tó túnbọ̀ nídìí àdúrà nìyí so ẹ dákun ẹ fún wa nímọ̀ràn lórí ẹ̀sà. gbogbo ohun tá a máa ń kí ká máa rán ká máa ṣàdúrà kọ́nà nǹkan máa ń ṣe aburú bẹ̀ àtàsìkò wọn kọ́nà wọn wáyà dáadáa bẹ̀ àti dáadáa àsìkò wọn ní kọ́lọ́hún ó ṣe lẹ́kùnrẹ́rẹ́ fún wa ọ̀nà yẹn ni pé ká máa ṣàdúrà gbogbo wa pé kọ́lọ́hún ọkọ́ wọn máa ṣe tí àṣìṣe bá lọ wá yóò ìtawà náà ó dẹ̀ ṣe tí ó fi wá di wípé ọlọ́run ó fi wá ṣe pàṣán fún wa kọ́lọ́hún ọba kó yà wáyà kó bá kọ́ wọn máa ṣe kó má ṣì wọn lọ́nà kó má jẹ́ kí tiwa gbé ń bẹ̀ kó fi wọ́n pọ́n ẹ̀sìn lé kó dẹ̀ fàwọn náà pọ́n ẹ̀sìn lé na ó pàtàkì gbogbo ìgbà tá n bá ń tún ṣàdúrà kan máa ṣàdúrà yẹn fún wa. dákun ó bá wọ́n jọ mi ọmọ béèrè. na asalaamualeykum. tu. na. anahu askala ala haki hada. na. in askali ali amu. فقال لما يعني أصل في آه، قعد في عهد النبي صلى الله عليه وسلم فدعا الله عز وجل أن ينزل عليه المطر نعم لما نزل المطر يعني في أصل آه، نعم. أثناء الخطبة يعني بعد آه، أجمع النبي صلى الله عليه وسلم بين الجمعة والعصر هل له دليل الذي يدل على ليلة في جمع ولكن جمعه بنفسه هو مخير إما أن يجمع أو لا يجمع هو مخير صحيح ولكن خير أن لا يجمع للتسهيل الأمور للمذهبي أيوة جزاكم الله خير جزاكم الله خير nínú tí àwọn èèyàn fi ń ṣẹ̀rẹ̀ ní wípé a nígbà tí òjíṣẹ́ náà aslan tọrọ òjò ní jimá tójò dẹ̀ bẹ̀rẹ̀ sí rọ̀ kò sọ wí kò pa jimá àti asrifọ̀ bẹ́ẹ̀ ni kò papọ̀ bójú òṣè ń rọ̀ yẹn làwọn èèyàn tú síta èyí tó rọrùn fún wọn náà ní pé kí tú lọ kí máa lọ lé wọn kò dẹ̀ fẹ́ fara ni wọ́n lórí èèyàn náà so kọ́kọ́ wọn lè papọ̀ síbi kan fine kí wọ́n máa lọ lé so kò sí ìdí yóò lè sẹ́nu méjèèjì ìsáyẹ̀dá ẹ̀ papọ̀ tí wọ́n wí ẹ̀ papọ̀ so ìmáàmù ó ní choice ó situation pé ẹ̀jẹ̀ apapọ̀ ó dẹ̀ wo pé ní kò ní ẹ̀jẹ̀ apapọ̀ torí kí ni tó wà gangan bẹ́ẹ̀ torí wípé kò jẹ́mọ̀ọ́ àfẹ́ fara ní àlùmọ̀nì ìyá ni rúkṣọ̀nì èké ìjẹ́yàn bá mú bẹ̀rẹ̀ fanẹ́ẹ̀mù wákàtí. tó bá jẹ́ arìnrìn àjò tó kírun lẹ́yìn imam tí òun tí imam yẹn ń ṣe arìnrìn àjò ṣé òun lè dìde lẹ́sẹ̀kẹsẹ̀ kó kí. pẹ̀lú gbọ́lọ̀ súnà rẹ̀ gan ni tí màá bá ti sálámà irun zoro òun mú asibiti wa o ó sálámà jimá ah, òun dẹ̀ mú asibiti wa. jazakumullahu khairan ẹ dákúsà ní àárín ìṣẹ́jú níbi kan ọmọ ìyá kan ó ní ìyàwó wà ní hospital báyìí so kọ́lọ̀n kó dágbóbá fún ní àlàáfíà so ó ti rí sọ pé operation ló máa ṣe fún láti lè jẹ́ kí wọ́n ní àlàáfíà so ó wá tó gbàjáde wá pé ká ràn lọ́wọ́ ẹ dákun torí tọ́lọ́run bá fi ṣe ní ìlà ẹjẹ́ ara ran ẹni yìí lọ́wọ́ so ìgbésàkùn lọ́kẹ̀rẹ̀ tó ó yẹ wa mú wa bàbá ti síwájú wa wọ́n bá sọ wọ́n ní ẹ̀sán rẹ̀ sọ wọ́n kálá wọn mọ̀hánlẹ̀ káṣílẹ̀ láìra ilé tó sàkúrò kìtà ẹni náà kó fẹ́ dìde òun fẹ́ máa lọ kó fowó rẹ̀ lẹ́kọ̀ọ́ tó dìde. pẹ̀lẹ́